سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته إلينا أن تسواجوا níbi agbọ́nrin ọ̀rọ̀ yìí tá wà nínú ẹ̀ òun náà ni àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa bí ànábì olókìkí nì bí wọ́n ti lọ ayé àti bí bàbá wọn náà ti lọ ayé pẹ̀lú wọn àwọn wa máa gbọ́ bí wọ́n ti láyé táwọn aráyé ṣe káwa náà lè bá máa sáyé tiwa náà kálẹ̀ bá rí ṣe látara oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ó máa kọ́ látara àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí àwọn ànábì ọlọ́run méjèèjì yìí àríyìn masalatu wasalam bákan náà a tún máa kẹ́kọ̀ọ́ lára àwọn tí wọ́n yìí sí ànábì ọlọ́run níbi ìṣẹ̀lẹ̀ yìí èyí táwọn náà ṣe tí ó máa jẹ́ ẹ̀kọ́ fún wa èyí pa ìtàn láì jẹ́ sí wípé ọlápa lára ẹ̀ ìyẹn lọ́mà tó fi jẹ́ sí pé kò fẹ́ sí kan ta a kọjá níbẹ̀ àbí kókó ọ̀rọ̀ kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ta kọjá níbẹ̀ tí a ò ní rí ọgbọ́n àti òye àti ìlọsíwájú a ní máa rí níbẹ̀ ní àná gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a òun náà ni pé ànábì wa Yusuf alayhi salatu wa salam àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ ọba kan rẹ̀ wọ́n ti dọ́dọ̀ wọn wọ́n lè ti ké gbàjarì nítorí lé wọn wá bó tilẹ̀ já sí wípé wọ́n ti pa ẹni wọ́n ń wá tìṣẹ́gbẹ́ kan tí wọ́n rán wọn jáde sí nítorí ẹ̀ òun náà pé ẹ lọ wá Yusuf àti àbúrò ẹ̀ wá ṣùgbọ́n nígbà táwọn wọlé tán wọn ò wulẹ̀ sọ̀rọ̀ Yusuf atiwandele kí wọ́n wà sọ̀rọ̀ àbúrò rẹ̀ bó tẹ̀jẹ́ sí pé àwọn onímọ̀ kan sọ wípé ilé nǹkan tó ń jo mẹ́kọ̀ọ́ tàná ara àwọn onímọ̀ tí wọ́n sọ wípé àwọn kọ̀bálà káyè mú kí àwọn ọmọ náà wá wọlé kéèyàn wá láti dídí Palestine lọ́nlọ́n kọ́ dé Egypt kọ́ wá jẹ́ sí pé àkòrí tó torí ẹ̀gbéra ń lé kọ́ wá lè ṣiṣẹ́ yẹn kọ́ wá jẹ́ ọjà ni ọmọ ara wọ́n ní kò make sense wọ́n wá nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lánàá yẹn wọ́n ní bẹ́ńbẹ́ wọ́n ń béèrè ṣùgbọ́n ọba wọ́n tí wọ́n lè là mọ́lẹ̀ tọ̀nà kò bá débi bá débi kí ni ó ṣe o wọ́n ní ń bolilé wọn wà wọ́n ní ń tí wọ́n ti sọ ṣùgbọ́n kí wọ́n ma wọnú kí ó náà ni àyà 88 níbi tí wọ́n ti ń sọ wípé fàáwófì lánàá ìkẹyìn alákọ̀ọ́kọ́ ni wọ́n wà tásọ̀ dákà lẹ́yìn náà kí náà fi parí fẹ́ da ọ̀rọ̀ ní fẹ́ mà pé kọ̀dẹ̀ jìnà tí wọ́n lẹ́nu náà torí pé ọmọ ànábì ọlọ́run ni wọ́n bàbá wọn ò sì máa rán wọn ń fẹ́ kiri lásán ó ní wọn lẹ́kọ̀ọ́ àti mà wọ́n ní wọ́n máa bá àti bọ́ba gbé wọ́n sì máa bá àti bá àwọn aláṣẹ sọ̀rọ̀ ọmọ ìyá mi tọ́ba déwájú àwọn aláṣẹ má sọ̀rọ̀ tààtàtà ó ní bá àti gbé kalẹ̀ àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ ó yí wọn tọ́ ọba kọ̀yìn báyìí wọ́n ti máa ń tọ̀ sọ láì sí sọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn nìkan yìí dípò àṣẹ ẹ̀fẹ́ nítorí ẹ̀ pé dáadáa àwọn àmọ́ ti democracy o dàpọ̀ ẹ̀gọ́ lè dórí àga nù democracy ọba ti lówó lọ́wọ́ ń tẹ̀ ṣùgbọ́n nínú ètò ayé gangan tí ọba sí pé bóyá à ń dìbò à ń ṣe nǹkan kan kọ ẹnìkan ò ní dípò téèyàn fi dá láṣẹ àfikọ́jọ́ sí pé orí ẹ̀ pé ẹ̀ tó lè rí ọba pé kò lè lóṣù mẹ́ta sí èkó mẹ́ torí àwọn òyìn lágbòdà sí náà padà wọ́n láwọn ọmọ wọn wọ̀nyí nígbà tí wọ́n fẹ́ pàtàmọ̀ ọ̀rọ̀ fún ànábìwá Yusuf wọ́n bẹ̀rù ọba wọ́n sì bẹ̀rù lé ìjọba wọ́n ni wọ́n tásọ̀ dákọ̀ àlẹ́yìnà wọ́n ni wọ́n ọ̀tá gbé o wọ́n ò o oríkà wọ́n ní jáǹkan ní pé bani aminu àbúrò wa tó gbà á lẹ̀ jọ kì ní àná wà tá sọ dáfà á lẹ̀ iná sàánú wa. akúti mà pé ẹfẹ̀sùn kan táyé pé kò rí fún ní ìsinmi wọ́n máa sọ pé bá máa wà bá a wa ṣùgbọ́n wọ́n ti fẹ̀sùn olè jíjà kan bani ó sì wà ní òfin ìlú Egypt mísírà ń gbà náà wípé ẹnikẹ́ni tó bá ti jalè tí a bá ti mú báyìí yóò tẹ̀ pa sínú ẹ̀wọ̀n wọn á ní wà tó àpá ọ̀dà kan àlẹ́yìn náà dákun fún aláburú wa ká máa mú lọ lé wọ́n ní àwòfìlà náà kẹ́yí lára ọjẹ́ mọ́ni tí wọ́n fẹ́ rà ṣùgbọ́n a ti wá gbọ́ awá láti dídí Palestine táwọn wọ́n máa káàkiri nígbà táàbá ti ẹ̀sì rẹ̀ gbọ̀n a ti ẹ̀sì rí àbúrò a ti fẹ́ dábúrò wa awa àwọlé ọba yìí náà àtún wá tọrọ ọmọ tí wọ́n ní torí pé náà ní ilé àbú fata ní yusuf àwọn ó ní ẹwà yusuf rẹ̀ lọ a sì dé a sì mọ́ bí àbúrò rẹ̀ wà ká wá jáde kú òǹbí náà láì tọrọ rẹ̀ ọ̀bá mu wọ́n ní wọ́n ní ẹ̀ nìyẹn mo rò tọrọ wá rí tẹ́ mọ̀ bá ti túmọ̀ rẹ̀ bákan láàrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákejì kan tó nù bákejì yẹn bó ti tẹ̀ sáwọn onímọ̀ wọn rọ́bì ṣe díẹ̀ díẹ̀ pé kọ́ ọ̀lọ́ rárá ẹni tójú ẹgbẹ́ tó sì bí ọlá wà àbúrò àbúrò ọmọ bá wọn kúkú àbúrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni ni wọ́n tọrọ àbí náà ni tọrọ ń jọ náà alimohim nígbà tí wọ́n wá sọ̀rọ̀ yìí kalẹ̀ níta máa expect òun náà ni pé kí ni ànábì wa Yusuf yóò fi dá wọn lóhùn tí yàn bá béèrè nǹkan mẹ́ta lọ́wọ́ yìnyín bọ́ọ̀ bá tiẹ̀ lè ṣe mẹ́tẹ̀ẹ̀ta ó tiẹ̀ sọ̀kan tí kò lè ṣe ànábì wa Yusuf alayhi salatu wa salam wọn ò wá wo ohun tí wọ́n sọ wọ́n wá gbé wọn kúrò lórí ibi tí wọ́n wà wọ́n wá darí wọn lọ sí ààyè mi òun náà ni àyà àtùnúta fẹ́ أعطيك أعوذ بالله من الشيطان الرجيم قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم قال هل علمتم ما فعلتم بيوسف وأبيه Ẹ̀ẹ́dẹ́gbẹ̀n tó ń bẹ̀yẹn ni pé àyà kan náà ni bóyá náà láàrin àyè tọ́. Ànábì Yusufu dáwọn lóhùn pé ń tẹ́ ẹ bá wá ọ̀yàtọ̀ sí ní tí mi ó sọ fún yín. Ń tẹ́ wí ni pé ẹ kí n tajà fún yín kí n sì wọ́n kókún. ẹtún ń béèrè èyí ni tàbí ń tọrọ àánú látọ̀dọ̀ mi ìtọ́wájú àánú lọ́mọ fẹ́ fún torí tí yàn ń wá ní tí jẹ káàkiri ọ̀n wá ní tí ó jẹ káàkiri ó wá jẹ́ kó ti rú fún síbi kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ rí èèyàn kan ó ń tì wá ń sọ fún ọ wípé nínú tí ń fọ́ ní nínú fọ́ ọmọ kúrò níbi tó dá àwọn ìpín tí yàn bá lóye dáadáa yàn sọ pé dákọ̀ kọ́kọ́ yọ lọ́fìn lórí bá fún mi lóúnjẹ yìí mo lè máa jẹ́ lọ́wọ́ gan káwọn àti mọ̀ọ́sẹ̀ wá wá mú mi mi ò ní bá tó ń jẹ kọ́kọ́ fọ̀ mí mọ́ná kó tó di pé ó wà máa bùn mi ní nǹkan ìyẹn ọlọ́pàá tó fi jẹ́ sí ti ànábì Yusuf àárín ìṣọ́lá tó ń kò tiẹ̀ sí ìdáwọn lóhùn tí bá wà ọ wá gbé wọn lọ bí tó dáa jù bẹ́ẹ̀ lọ ó ní ìhìn. ọ̀rọ̀ àbájá nínú máa ń ó ní tẹ́ẹ̀tì ẹ̀rántí ni tẹ́ẹ̀rántí kwẹ́sàn ah, ah. yẹn lágbára o wọ́n ní kwẹ́sàn yẹn ọkàn wà láwòrán kwẹ́sàn ni o ṣùgbọ́n tàbí bí ìfún ni ẹ̀ẹ́dẹ́gbà tá ń bú yẹn ọ̀rọ̀ tẹ́nìkan bá ṣe ń tẹ́ ọ̀dà náà pé ah tí wọ́n náà ló fi ṣe lé ẹnìkan ṣe ń tẹ́ ọ̀dà àbí ọwọ́ afẹ́ sọ fún pé n tó ń ṣe ọ̀dà ọwọ́ lo ẹ̀dà ọ̀rọ̀ pé tí wọ́n náà ló fi ṣe èlé ẹ̀ ṣé tó wíhun kì í ti kwẹ́sàn gangan èébú ti wà ń bẹ̀ sí àá gbogbo nǹkan ló yẹ kíní kan yẹ àtọ̀lé àbí yẹ kíní ẹ̀hẹ́ eh, kọ yẹ wọ́ ìtumọ̀ ẹni wọ́n ni aláàlím tó ń tẹ́ẹ̀tẹ́ ìrántí máa fáàlù tó ń tẹ́ẹ̀tẹ́ àràtẹ́ dá ntòwínú àràtẹ́ dá aburú tẹ́ẹ̀tẹ́ eh, eh, gbogbo nǹkan tí wọ́n ṣe fún Yusuf lọ́wọ́ lábẹ́ fàájú tún àtọ́fà àbíkùrá ní ìfẹ́tíra kíni aláró tọ́wẹ́ pàrò yìí báyìí wọ́n kùkú kàńkọ̀ọ̀kan o tẹ́ ẹ rántí nígbà tẹ́ ẹ mú Yusufu tẹ́ ẹ jù tẹ́ ẹ mú lọ kúrò nílé tẹ́ ẹ jù sínú ọ̀rọ̀ kìíní tẹ́ ẹ tún délé tẹ́ ẹ tún fasọ ẹ hàn lọ́rùn tẹ́ ẹ tún mú wálé tẹ́ ẹ ti gbá tẹ́ ẹ sáwó tó bá yẹ pé wí mi ní tí èsì Kùránì gbogbo ẹ̀ ní ọkà àwọn Yorùbá ní tẹ́nìkan bá ya kìíní ń kà àbí àwọn kà wọ́n ní pé ẹnìkan bá ya tí orí ẹ̀ bá yí dáńpẹ̀ láìjẹ́ nǹkan àwọn ọmọ tí ń yẹn ni pé ọ́sàn

lẹ́yìn bá burú wọn náà sí torí pé àyè tọ́wọ́ àyè tí fẹ́ fẹ́ máa ń bú wọn díẹ̀ díẹ̀ náà tí ẹ̀ má dẹ̀ ń bú yàn lọ́wọ́ àyè sàfi ti ń tọ́ da sọ́dọ̀ ẹ̀ ọmọ àwọn kan pé ọ̀fẹ́ bú lágbájá fẹ́ wá bí màkà tọ́ da ọ̀rọ̀ pé ọba bu tán tó ń sàlàyé fún táwọn ni pé olóṣìbí máa tọ́ da yẹn tọ́ba tí kún olóṣìbí máa tọ́ da yẹn ọtún ti ń yìn ọgbọ̀nbọ̀n mẹ́yà bá ń yìnyàn lọ́wọ́ àní sọbi tí àlébù ẹ̀ torí pé tọba ti ń yìn tọba ti lọ sàlébù ẹ̀ ajẹ́ sí pé òun wíṣà àkókò rẹ̀ ṣòfò nìyẹn ọmọ èèyàn yìn nìyẹn tọba bá ń bù yàn lọ́wọ́ òyìn fẹ́ yìn ìyẹn làwọn onímọ̀ sọ pé tá a bá ń sọ̀rọ̀ jù fún yàn lọ́wọ́ nínú ẹ̀sìn àyìn lẹ́yìn kan bá sọ̀sọ̀ kú sọ nínú ẹ̀sìn ní ìsìn tọba ya ọyọ ń bídí àpá nínú àwọn àfa alábòjúwe tọba fẹ́ sọ̀rọ̀ sí gbogbo ẹ̀yìn ara rẹ̀ tó bá ti ń fẹyìn ẹ̀ lásìkò tó ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń fi rọ́dù fún lọ́wọ́ ni orí ẹ̀ òpé ọmọ rọ́dù ṣe nìyẹn ìyẹn lọ́ba tó fi jẹ́ sí pé anábì Yusuf alayhi salatu wa salam kọ́ta tí kí bani hamid sọ́dọ̀ wọn òní ara alimtum tẹ̀tẹ̀ rántí máa fa altum ara tẹ̀ dá bí Yusufa pẹ̀lú Yusuf wa àfihì àtàbúrò rẹ̀ ọ̀rọ̀ pé wa àfihìkum. ọ̀rọ̀ náà ní ìlú bá wà á Ah, ah. nígbàtẹ́ wá dára nígbà wo lẹ dára ṣe ẹ máa ń tẹ́ ń ṣe ń gbà náà abẹ́ ẹ máa ń tẹ́ ń ṣe ó ní ìní. ìjọ́ kìíní àná tẹ́ ń dára yìí aláìmọ̀kan ni subhanallah ah, ìmọ̀ àtàìmọ̀kan ó sì lè papọ̀ lákòókò kan náà hal alimtum kọ̀tọ́ bí hal jahiltum wọ́n ní hal alimtum tẹ́ máa fa'altum in tẹ́ẹ̀sì bí Yusuf wa akhi tẹ́ẹ̀sì pẹ̀lú àwọn méjèèjì nígbàtí jálá ìmọ̀ta tẹ́ẹ̀mà pípọ̀ ẹ̀ṣẹ̀ agbàbá dídí kí wá máa kí ń bẹ̀ pé àkílọ̀ ah, wá bí síta àrùdù ọ̀bẹ̀ ń bẹ̀ báyìí kápá ìmọ̀ká àti ignorance àti knowledge kápá pọ̀ àbí kápá pọ̀ kọ́jọ wà lásìkò kan náà ó tún wá ní ẹ̀rí wọ́n á ní àwọn onímọ̀ wá sọ jálẹ̀ àlím tí wọ́n ní halittada kẹrìtùm wọ́n ní kìí fi mímọ̀ nìyẹn wọ́n ní halittada kẹrìtùm tẹ́ rántí ń tẹ́ ṣe bó tó wá tó bẹ̀rẹ̀ tọ́wọ́ bá fẹ́ kí orí gbólóhùn ìbẹ̀rẹ̀ àti parí ọmọ gbára wọn jálẹ̀ àlím tó ń tẹ́ rántí máa fa halittum ń tẹ́ dánwò àlàtẹ́ dábìlì ó sófà wa àfihì pẹ̀lú àwọn méjèèjì إذا أنتم جاهلون إذا أنتم جاهلون nígbà tó yà aláìmọ̀kan wọ́n ní ẹ̀kọ́ mbẹ́mbẹ́ fún wa pé gbogbo ẹni tó bá ṣe ń tí ọ̀dà ká máa lo gbólóhùn jáhìlù fún. jáhìlù náà aláìmọ̀kan náà ah, ló jẹ́ sí pé ẹni tí ó bá tí ọ mọ̀ kan má bàa sọ̀rẹ́ o. àwọn tí wọ́n lu tí wọ́n lajú gan ẹnìkan bẹ ọ lajú púpọ̀ ó jáde káàkiri ṣùgbọ́n aláìmọ̀kan ni wọ́n bá gbé fóònù fún fóònù tí àwọn èyí ti lè láti ọdún mẹ́wàá olówó ni ó sì lówó lọ olóhùn ọmọ olóhùn ọmọ nọ́mbà ṣe ẹ bá fún nọ́mbà wọn bó wọn ti ṣe ìfẹ́ láfún kí aláàdé tó bá hun ọmọ nọ́mbà ṣe lórí fóònù lásán bẹ́ẹ̀ ni tọ́ ọ bá ti rí aláìmọ̀kan bó lówó lọ́wọ́ yọ gọ̀ọ́ kò ní mowó nínú kò ní mọ̀ náà ó rí tọ́ba dé fìlà báyìí ìfìlà tiẹ̀ ní ó rí sí gọ́gọ́rù ní ó rí lórí ẹ̀ǹdẹ̀ tó ọmọ gọ́gọ́rù ẹ̀ wà dé fìlà bíi gọ́gọ́rù nílẹ̀ èwo làwọn èèyàn ti máa bú yàn báwọn ẹ wò fìlà rẹ̀ bíi fìlà gọ́gọ́rù ìyẹn ni pé kò ní mọ̀ tẹ́ yọ kàn sá tẹ́ bá kàn bọ́wọ́ bàtà báyìí ẹ̀ rí pé gbogbo ẹ̀ bọ́ kò sáà níjọra wọn náà wọ́n ní àyèmọ̀kan àìsàn ńlá ni ó fi jẹ́ sí pé ànábì Yusuf alayhi salatu wassalam ó ròyìn àwọn èèyàn pẹ̀lú àyèmọ̀kan ó ní ìran tó ń já nílò òní nígbàtẹ́ dára yìí ní aláìmọ̀kan ní ẹ̀mọ́ntẹ́ǹsì wọ́n ní ààyè yìí ànábì Yusuf alayhi salatu wassalam ó sílẹ̀kùn ẹ̀kíìsì fún wa tápátápátá ó ti ti tẹ́ pátápátá fún wọn báwọn gbogbo àà ah. bí èèyàn gan bá fẹ́ háìdì pé àwọn àwọn akọ́ máa bọ́ yẹ́lò mí lẹ́nu tó ṣe nǹkan kan tí ọ̀dà bó bá fẹ́ háìdì gan kò ní fẹ́ háìdì mà sẹ́ńtọ́ ọ̀sẹ̀ bá sọ fún ọ yí pé ẹ̀ ọmọdé ló ń ṣe ó rí bọ́ọ̀kan ọ̀kan wálẹ̀ náà wípé àwọn ah, ah, òní lù mí lẹ́yìn ó máa ti ní ọmọdé ní ìṣe òun ọwọ́ fún ọ sọ pé ń ta ló dín nǹkan ta ló mú nǹkan yìí tàbí ta ló ba nǹkan yìí jẹ́ ọmọdé ń tẹ́ tọ́ bá nǹkan ìjẹ́ o ó lè náwó ọ̀rẹ́ òkè pé àìwọ náà ṣùgbọ́n kọ̀sọ́ bá ń ọkàn níta lọ bá nǹkan ìjẹ́ ẹ̀rọ ọba ọ̀dí ẹ̀ yìí pé hàn ọ̀nà lọ́mọ ń tọ́ jẹ níyà ṣùgbọ́n anábì Yusuf alẹ́ sọ̀rọ̀ àtọ̀wọ̀ sẹ́lá ọbẹ̀ kan dìpẹ́ǹ torí kí n sọ fún ayé pé kò sí ẹ̀ tọ́ọ̀tì ń tọ́ jẹ mọ́ fàáwó fìlà náà kẹ́ ìlà wàtàkọ̀ dákan àrí kò sí ẹ lọ́mọ rárá ọkàn lọ ibi tó da jù bá ń lọ. ọ̀hán ní ọ̀hán ní ìdáhùn tó ń jà hílùú ni. ìdáhùn tó ń jà hílùú náà nígbàtẹ́ já láìmọ̀ kan ọlọ́mọ́ta wà kan o gbogbo ẹni tó ti mọ̀ ọlọ́mọ́ta wà padà sẹ́yìn gbogbo àwọn tẹ́ ń kù ní ogbó àìmọ̀ kan yọ wọ́n kú o ìdá àmọ́ náà ni torí àìmọ̀ kan ẹláìmọ̀ kan tí ọmọ rẹ̀ kan pọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ lórí fídíò lórí ti ẹni ó ti dojú àdìsí rú mọ́ra wọn láàrin pé àpò dojú àdìsí ó dojú ìgbésí ayé ara rẹ̀ rú kò dá ojú àdìsí rú náà ó ní bá kí ó bá ìmáàmù mi báyìí tẹ́ bá kí ó lẹ́yìn ẹ̀bá ẹ̀fẹ̀ jáun níbi ọlọ́run mọ̀sánú wa ọ̀sẹ̀ àwọn èèyàn sì wà lẹ́yìn ilé láti bí ọdún yìí láti kí wọn lẹ́yìn ẹ̀ mọ́ sọ̀tọ̀ kan fún yín pé masáàsì kan ní ìwò níbẹ̀ náà ó ti pẹ́ díẹ̀ ń ah, ah, fẹ́ dárúkọ ọbẹ̀ orí àbùkù náà jẹ fún ibẹ̀

nígbàtà sáàgbà kútùbà tó rán pé asalaat abẹ́kíun àtó alhamdulillah àtàlẹ̀ àlè jáde arábẹ̀rẹ̀ nígbà limamu bẹ̀rẹ̀ fatiha àtàmọ́ mara àtàmọ́ mú débi súra tó kè ọba mú alamnasara súra tó ṣáàkì lòmù ní ìlú gbàgbé ẹ̀ ní ìlú gbàgbé ẹ̀ ọba ní alamnasara alaka fadaraka alaka ka ka ka ka ka ka lásà àgbọ́ àgbọ́ nǹkan kan ngbọ̀ dáàrin bọ́ọ̀lù àmì tó wà lẹ́gbẹ̀ẹ́ ó bú ẹ̀yìn síta ń tiẹ̀ ìfipámọ́ra <laughs> ipe ipò láti láti ṣùgbọ́n èmi náà ti rẹ́rìn ṣùgbọ́n tèmi ọ̀ jáde àwọn lẹ́yìn ti pé áá kí <laughs> wọ́n lẹ́yìn jáde gan-an wọ́n ní kọ́sà ń ká lọ ń tiẹ̀ tọ́ ọ̀tọ̀ nídàájọ́ ọ̀run wájọ́ náà mọ́wùlẹ̀ béèrè gbogbo láti ṣe padà ṣùgbọ́n ẹ wá wà àwọn kan tó jẹ́ sí pé ìgbésí ayé tí wọ́n bá ní àti wà bí wọ́n ti ń kí lọ́ńtẹ̀ bẹ́ẹ̀ atúnkí wọn kan ní Èkìtì state bẹ́ẹ̀ mọ̀júrù tẹ̀lé àjọ náà ẹ̀yìn bàbá yà ẹni tó bá jẹ́ ìmáàmù àgbààgbà ní ọ̀nà ẹ̀pẹ́ kó lè di irun tọ́ abádébẹ̀ nígbà ní ìmáàmù àgbà ọ̀bọ̀ síwájú ìlú ńlá kan ní omi nídìí kí n dárúkọ ẹ̀ lọ́ba bọ́ wájú ọlọ́run ti bùrá sí irun sí ríyà ni ẹ̀rùn lórí àbí ásìrì nǹkan méjèèjì táyì ọya àwọn lọ ó ti rántí lórí ẹ̀ ìmáàmù àgbà ní òkè é ṣe ìmáàmù lásìgbò àgbẹ̀sọ̀rọ̀ ti bí ó lọ́ba lọ́ba ṣe wọ́n á kírun tán ọ̀tá ti rántí mọ̀ ya ọwà nítorí wá sí rántí wọ́n á ṣe subhanallah ìfún ẹ̀ máa ń tí lè máa mọ̀ sí ọkà kò ń tẹ́yìn ní pé kí wá ní kí ń tẹ̀yìn jàmá ọkà tí ti ọ́ onídàá kí wá ní kí n ṣe mú ní àwọn èèyàn wá ní níbo ní kí ní kí n ṣe ẹ̀mọ́ wulẹ̀ kí o nǹkan kan mọ́ ẹ̀jẹ̀ àṣẹṣẹ̀ tún bẹ̀rẹ̀ rún. torí eléyìí bẹ́ẹ̀ bá tún ní kí ni ká ṣe kò tún ní náà náà ẹnìkan náà náà àwọn alìmọ́mù náà ni o òun náà mi mọ̀ bọ́yá kọ́bùlà sàlám ló gbé àbí báàdà sàlám alimuhim ìwò lélẹ̀ náà ti ṣẹlẹ̀ hmm. ìwò ló ti ṣẹlẹ̀ sàlákọ̀kọ́ ìwò ẹlẹ́ẹ̀kejì èkìtì ẹlẹ́ẹ̀kẹta ìwò eléyìí túmọ̀ sí pé àwọn àfọ́ ọ̀pọ̀ ń wò ó torí pé mo gbé bẹ́ẹ̀ pọ̀ ni màá sọ tòṣogbo náà fọ́ tó bá di jọ́ mi. <laughs> dò lè má mo bá fáwọn àjàmá ọ̀fà gidi ti mọ́ mo tán lọ́wọ́ ti mi ṣe mo sálámà tán ọba kọjú sáwọn jama'a pé salamu alaikum wa rahmatullahi wa barakatu wọ́n ni wa alaikum salam wa rahmatullahi wa barakatu lẹ́bàdà ló wa alaikum salam wa rahmatullahi wa barakatu lọ́bàá ni dákùn ìforíjìn wa kò ní wáyé jọ mẹ́mọ́ o ẹni kọ̀bùlé àti bàdí jẹ́ ènìyàn o ní dákùn ìforíjìn wa o ẹ̀sàmójúkò fún wa o àmà àjọ kò ní rí bá ń jọ mẹ́mọ́ o ẹni tó fi dé ẹ̀wò lè a ní nǹkan ọlágbára ló fi jẹ́ sí pé àyìnmọ̀ kan àìsàn ni ò ẹ̀ má bà kan rìn gbogbo ọmọ rẹ jẹ́ wọn nímọ̀ àwọn ìyàwó rẹ mọ́tì àmọ́lé lásán jẹ́ wọ́n máa lọ gbẹ́kọ̀ọ́ wọ́n máa lọ gbẹ́kọ̀ọ́ ìwọ̀n bá lè fi jẹ́ ká máa ṣe òbí rẹ tó bá ń bá kẹ́ ọ tó jẹun tó kẹ́ ọ tó ní change lọ́wọ́ díẹ̀ bó ṣiṣẹ́ ìjọba tó ti rìtáyà tó má bì kan tó ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ hmm, bá ń ṣojọ́ kan ní ọmọ àlọ́jọ́ méjì ní ọmọ àlọ́ ni wọn náà tọ́jú ń bísínẹ́sì má fi gbogbo ẹ̀ka ayé tán àkókò lẹ́fẹ̀ẹ́ kọ́ kó lè bàa ráyè ṣe torí ìdí eléyìí pípè tí ànábì Yusuf àríṣọ́ra àtọ̀wọ̀ sẹ́nàm tó pé àwọn yìí ní aláìmọ̀ kan ó fi yá pé aburú tó kákò tàbí àmọ̀ kan ọ̀ ò lè tú jáde tán àwọ̀ náà tàwa ọ̀nà pẹ̀sí ọmọ rí oríṣiríṣi bọ́lá ń ṣe pé aláìmọ̀ kan àwọn aláìmọ̀ kan náà ní báyìí هل علمتم ما فعلتم بيوسف هل علمتم ما فعلتم بيوسف ايه انا يوسف من جمالي لك وتاي ما انت يا يوسف على قصد بلاد القصه قال لكم قوم تعالى وين كلا تقوا هل علمتم tọ́tí mú kòránì ẹlọ́wọ́ rádá afẹ́ ma wọlé lọ ní ẹ̀ wọ́n hálà àlẹ́mtún máa fa'altún bí Yusufa wá àfihì wọ́n ni a ti pọ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ tó fi sáájú tẹ́lẹ̀ wọ́n la fẹ́ wò torí pé kòránì odidi ni òkè ọ máa so má ìsàlẹ̀ ìsàlẹ̀ náà máa so má òkè ni wọ́n ní àṣepọ̀ rẹ̀ nínú gbólóhùn ọwà àṣepọ̀ rẹ̀ nínú túmà ọwà tínú lábúrí lábúrí ni pé gbólóhùn yẹn gangan ọba ń bẹ̀ lọ́wọ́ sọ́látù Yusuf àyà kẹwàá sọ́látù Yusuf àyà kẹwàá ń kọ́ kọ́ ọ́ ìlú minhum. kọ́ يلتقطه بعد السيارة إن كنتم فاعلين فاعلين وعصمت هل علمتم ما فعلتم بيوسف وأخيه ثم هل علمتم ما فعلتم بيوسف وأخيه fàálà fàálà náà ni kí a fi bẹ̀rẹ̀ kí a fi bẹ̀rẹ̀ ọ̀kẹ́ tí a bẹ̀rẹ̀ ṣe fún ànábì Yusuf bẹ̀rẹ̀ náà nìyẹn ó ní pé kuntum fa'ilin ẹ̀bú sọ pé kuntum fa'ilin náà níjọ́ sí náà ní níbẹ̀rẹ̀ ìgbésí ayé ànábì àti Yusuf ọ̀gbàgbé ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ pé gbólóhùn náà ni wọ́n tún rìpíìtì padà pé hàlàlì ń tún Irun ó ti dédé rẹ̀ ni gbólóhùn. Afẹ́fẹ́ tó mọ́ gbólóhùn mí àáyà ní iná ṣúra iná tó tó so máa náà. Mọ́ nínú gbólóhùn kóhun tiẹ̀ nínú ìtumà lọ́wà. Ṣúra ti Yusuf Ayakẹ́ ìdógún 15. Tún lọ sí ọ́sọ pé ìfàlà. ọ̀sọ̀ bí tọ́ ya ta ni ọ̀sọ̀ ya tí ẹ̀rí wà ha, ta ni ọ̀sọ̀ lọ́yà wàá ji màá gbìyànjú ibẹ̀ ni wà bi wà á وهذا نعم كده نعم وهم لا يشعرون وهم لا يشعرون وأوحينا إليه نجوكي أنا جابت النبي يوسف لọ́sẹ̀ ọlọ́run ti wáyé sí Yusuf wọ́n sọ fún pé wáyé mi ni pé látùnábì ánàhùn bí amúríhìn hàtà ọ́sọ̀ tí wọ́n fẹ́ fojú ẹ̀rí yìí ó padà rìpọ́ọ̀tì ẹ̀fọn padà látùnábì ánàhùn وهم لا يشعرون ọmọ ìjọ kìíní àrà pé Yusuf fún wa ní ìrò ń padà ìrò náà lè wá ń sọ lónìí pé aláàlẹ́ máa bá ẹ̀sọ̀ ìrò báyìí ni a àtòkè àtìsàlẹ̀ ọmọ àti kíni yọ máa so ṣùgbọ́n tí lè ronú jinlẹ̀ ọ ò ní máa mọ̀ ọ́ tọ́lọ́ ń bá ronú jinlẹ̀ tọ́lọ́ ń ọ máa rí bó ti so mọ́ra wọn láti náà bí annahum bí amrihim ibẹ̀ náà ni ẹ̀rí wà tọ́ هل علمتم ما فعلتم به الوفاء بالكيد والتصدق نعم ولعل السبب في المصارعة لهم هنا أمران وإني أوان أباكا يوسف عليه الصلاة والسلام إن كان يجي wọ́n tọrọ àwọn fún ẹni pé àrọ fún kí ọ̀sùn wọn kó kún kẹ́kẹ́kẹ́ wọ́n tọrọ ẹ̀ ìsùn béèrè fún ènì wọ́n béèrè fún àfikún bí ènì kọ́ àwọn àfikún ànábìwá Yusuf àríṣọ́láṣọ ọ̀sẹ̀lá ọwá pa ìbéèrè wọn ti tẹ́gbẹ́ kan ọwá lọ síbi nǹkan mi ara ní nǹkan bàtó fi lọ ọbẹ̀ yìí sábà bí ẹ̀ nǹkan bíi méjì ní alákọ̀ọ́kọ́. wọ́n ní gbólóhùn tí wọ́n sọ ló affect àbí lọ́wọ́ láti pé ó move ànábìwá Yusuf àríṣọ́láṣọ ọ̀sẹ̀lá pé ah eléyìí ti kọjá ká tó máa ṣe sùúrù mọ́ àwọn ìpè gbólóhùn wo náà ni masana wa ahlana dhur gbólóhùn yẹn gbólóhùn ahlana ẹ̀tẹ́ wíhùn olómi kìí ti masana nìyà ahlana gbólóhùn ahlana wọn lọ sọ pé ah kí ni ìtiwá lè kọjá àlà kò ní ìdí pé káyọ̀sẹ̀ máa sọ yí pé ẹ̀tọ́ padà wà mọ́ jẹun kúkú jẹ́wọ́ bọ́ọ̀rọ̀ torí gan fún wọn káyọ̀ bá kó wàhálà yìí علامة اتباع الصلاة في صلاة في محل الرفاع فقط فقد طلب التقدم وكأن شكر شعره لأنه كيف يتصدق وهو يريد من جريء ولذلك بادر والإحسان زائد wọ́n ní gbólóhùn tí wọ́n fi kún ìbéèrè wọn nǹkan pàtàkì wá pé ìdí méjì lọ́fà tí ànábì Yusuf fi pa ọ̀rọ̀ wọn tì tó fi lọ síbòmíì wọ́n béèrè wípé báwa wọn tí wọ́n kún àbí wọ́n tún wá béèrè tààrà wọ́n ní wọ́n lẹ̀bẹ̀ ni pé gbólóhùn fún wa tọ́sọ̀ dáfà àlẹ́ iná tí wọ́n wíhun ó tún jẹ́ kí ànábì yusuf ọ̀sọ̀ wípé àyè sọ́ra tó sọ́ra ń pé sẹ́yìn pààyàn-pààyàn náà lámà ṣe tààrà ẹjẹ́ akọ́kọ́ fún ẹ̀yìn mọ́ná kúrò níbi ẹ̀ṣẹ̀ yín kí ọkàn mi ó lè bá àmọ́ dáadáa sí tààrà sí mọ̀ sí orí báyìí wọ́n ní bọ́yá sábàbí náà nìyẹn wà wà húnà amásàlẹ̀ ẹ̀ a lè wádìí ní màkálà àrùn lábẹ́bẹ̀rẹ̀ pé ó kú mu ká máa ṣe sàrà fún àwọn arúfin kí ni ìdájọ́ ẹ̀ sọmọ fáwọn mẹ́rẹ̀ wá ní ìṣe arúfin ní níwájú ànábì Yusuf àrí sọ̀rọ̀ àti òṣèlú lójú ọmọ kúrò ní wọn fẹ́ hàlẹ́ àlẹ́ mú tó ń máa bà á náà lẹ́tọ̀ọ́ láti máa ṣe sàárà kí ni ìdájọ́ ká máa ṣe sàárà ká máa ṣàánú àwọn òbílẹ̀jẹ́ àwọn ìpààyàn tó rí nìsí àwọn ẹni ẹgbẹ́ pẹ̀lú ẹ̀rọ mi lọ́wọ́ oṣù mọ̀ pé pààyàn wọ́n ní ìṣáà lè bọ́ ní nǹkan bí. ẹni dáa mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀mọ́ igbó ní máa ń fà ń tiẹ̀ bọ́bá igbó ló ń jẹ àárọ̀ igbó náà ló ń jẹ ọ̀sán igbó náà ló tó mu lálẹ́ ọwọ́ abọ́ igbó ẹ̀dá kun ẹgbà àbúgbòkóró ọwọ́ sàrà torí ọlọ́run ẹ̀yìn ẹni tẹ́ mọ̀ pé àlè ní ilé àfẹ́wò ní sáà kódà tó bá ti rówó báyìí ilé àfẹ́wò ibẹ̀ náà ni ó ti jẹun ibẹ̀ náà ni ó ti ṣe àlè kì í gbélé ní tiẹ̀ ilé àfẹ́wò ní ọwọ́n ní òní problem ẹ̀dá kan òun ò ní ka bísínẹ́sì mú tọ́lá ń ga òun ọ̀rọ̀ náà kan mọ́ ẹ̀ràn mi lọ́wọ́ kí ni ìdájọ́ tó kárùn-ún lọ àjàwá tó bá jẹ́ sí pé ní tó ń béèrè lọ́wọ́ wa ìyọ́ràn lọ́wọ́ láti fi ṣe láti fi máa tẹ̀síwájú láti máa gbọ́ okùn láti máa gòkè àgbà níbi aburú tí ń kí ni wọ́n sọ wọ́n ní fàdá ẹ̀ wọ́n ní kámẹ́rà lọ́wọ́ ni èyí tá a wílẹ̀ kan tó tẹ́ sí pé igbó làárọ̀ igbó lọ́sàn igbó lálẹ́ ni tí ò sí nǹkan tí ó fi owó ṣe ju gbó náà lọ tó bá tọrọ sọ pé ọlọ́run tọ ẹ̀kọ́ náà mọ́ bò ó wọ́n tún bú pé bàbá ọkùnrin onígbé kó wájú mi ẹnu kọ́ wá tọrọ wọn ọ̀wọ́rọ̀ yóò àmà ọ̀rọ̀ pé ah, ah, ọlọ́run tọ́ yín sọ́nà ọlọ́run tàánú yín ọlọ́run bá wa fún ṣe kò ń gẹ́ dáadáa àdúrà tó ṣe fún òní má fún ọba fún in tí ó lọ fi ṣe ìwọ náà bá nípìn níbẹ̀ báwọn torí bí lọ́wọ́ lórí kí nìyẹn lórí àbúrú nù ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pípé ní tó tọrọ lọ́dọ̀ rẹ kò lè ràn lọ́wọ́ lórí tí ń ṣe wọ́n ní àhàhà kí ló dé dáhùn fún ṣùgbọ́n ẹ mọ́ wà ń bẹ̀ ẹ má bẹ̀ pé á ti ààfún àwọn àti nàìjíríà fún bí ẹni tí ń fa gbóyìn fún àbí ọwá ń jẹun lọ́wọ́ kan Abi? ọwá àbáyá ló ń jẹ rẹ́sítọ́rántì lọ́wà lọ́ba wọlé lọ́ba ní ẹja kan ẹ̀rọ ń jẹ fíìmì náà sọmọ pé eléhùn èsè igbó ní oúnjẹ yàtọ̀ sí gbó ọwá àràfún tọba àràfún tọba yóò tán fi dúró ọ wà sọ pé kọ̀mpíà oúnjẹ tó jẹ yá àti gbótọ̀ ọmọ ọmọ ìwọ ló wúlò lára bí ọba gbọ́ gbọ́ sí ọba sí gbọ́ wàhálà ń yìí pé ìwọ ṣe tiẹ̀ ìyẹn ẹni àfi máa ń ṣe anábì wà áyì nínú kí ní ń tàmínà ọ̀gbọ̀n رواه البخاري نعم اللي من بان اها وإذا قلت وكأن يوسف نظر إليه نظرة المسلمين. هذا بين جاء النبي يوسف وأنا مبا أنا تو أبا يا أبا كاري يبيا ألوف نوا. tonti bẹ́ẹ̀ náà ọ fẹ́ fọ́nṣà ara ọ fẹ́ bọ̀ ní nǹkan tí wọ́n tọrọ lọ́wọ́ ìwà tó sọ̀dáka àlẹ́ yìí náà ọ fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n nítorí òkun ẹbí tó wà ń bẹ̀. lákòókò kan náà bákan náà àwọn tó fẹ́ẹ́ sin àti àfún wa ó sì fẹ́ẹ́ ṣe wàá sí fún wa tó bá tó fi jẹ́ sí pé níbi ọ̀rọ̀ níbi kéwù tó níta ké ìwà àti wà ń bẹ̀. ààrẹ mi tún fẹ́ ọfẹ́ ọfẹ́ ọfẹ́ alẹ́gísàn kan ó sì ṣe wàá sí fún wa. níbo ni wàá sí wa níbi tọ́lọ́ ń sọ pé kọ́ ọ́ gbólọ̀ yíya ń tún jẹ́ àhìlú yẹn wá àti mú wá àti ló ti fún wípé ẹyà asá fún àyèmọ̀kan o àyèmọ̀kan lọ́jẹ́ kẹ́ wà tí ọ̀ dáhùn ẹyà máa wá mọ̀ yàbá hmm. tí ń wá mọ̀ máa jìnà sí ìwà tí ọ̀dà wá àti mú tó ń ti bẹ́ẹ̀ ló fi wá sí dáadáa fún apàdà hmm. tọ́ kò fẹ́ fún wa ní kò dá wọn lóhùn tí wọ́n bá wá nǹkan méjì tí wọ́n bá wá kò dá wọn lóhùn rẹ̀ wọ́n wá ọjà wá wọ́n sì wá èèyàn wá àti sára wa kò dá wọn lóhùn tábàbí alẹ́ rè pé kí ló fà á tẹ́ fi ń sọ yí pé kò wọn lóhùn ọwá lọ sí wá àti fún wa ọwá sílẹ̀ kún aburú tí wọ́n ṣe ọfẹ́ fọ̀ wọ́n má kú ń bẹ̀ tábàbí wá lè rè kí ló fà á. wọ́n tó bá rántí wọ́n ti wá lẹ́lẹ́kejì wọ́n wá síbẹ̀ náà wọ́n sì gba nǹkan lọ lálàkọ̀kọ́ wọ́n tún gba nǹkan lọ lẹ́lẹ́kejì kí ló dé tí òṣùwà fẹ́ ṣe sàrà fún ẹlẹ́lẹ́ ká wá nítorí gan jẹ́ arúfin ẹgbọ́ yìí dáadáa o ṣe ẹgbọ́ mọ́ṣálà yẹn dáadáa àárín ẹni bí a ní ànábì wa Yusuf alayhisalatu wasalam ọha ìdí sàrà àti á béèrè lọ́wọ́ rẹ̀ bí mi ò ní fún yín sàrà o torí pé kí ni arúfin ni ok ẹ á ní nítorí ilé wọn ok kí ló dé tó fi wá dá wọn lónìí alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì bó ti màmá párùfin náà ni wọ́n ṣàgbọ́ yìí báyìí à ń tà ní wípé ìnà ìmọ̀tàtẹ́ ní sàbẹ̀kọ́yìn ànábì Yusuf ìbtìdá ànàbẹ̀wò ànábì Yusuf alayhi salatu wassalam kò finú fíndọ̀ sí dáadáa ṣe wọ́n alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì dáadáa alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ó ní kíni ó ní bá ó ní torí Ah, torí náà wà rí níbi eh, ọkàn sí dáadáa sí wọn bí ìgbà alákọ̀ọ́kọ́ ọkàn sí dáadáa sí wọn láti fi àchífù àwọn kankan lọ́dọ̀ tiẹ̀ ni tí wọ́n bá ń lè yàn bá ń ju àgbàdo fún ẹ̀dìẹ ní ah, ó sì fẹ́ mú un ni sọ́wọ́n pé gbangba rẹ̀ ní kò ń ṣe dáadáa nígbà tó bá kìtọ́ bá dùn lọ́rùn ní ìsìn kí ló ń ṣe ń padà sí dáadáa ní wọ́n gbélé òun ẹ̀rọ rẹ̀ pé dáadáa ní gbangba ṣùgbọ́n ní tọ́fẹ́ tọ́fẹ́ ah, wọ́n ní àlùwàlá ológbò ẹ máa ń sàlù àlá àmà pé àlùwàlá náà ń practice à olóńgbò náà ń practice àlùwàlá ẹ̀yin kẹfìrí ẹ wá máa ṣe Islam wa olóńgbò ń ṣe àlùwàlá ṣùgbọ́n gbà tó fojú ẹ mára tán wọn náà bá gbé sínú yàrá pé òun di ẹni tí ń tọ́ ọ̀fẹ́ràn na òun náà ń lọ nù yàrá nígbà tí èdè kí ló ṣe ọkàn àwọn gbogbo ní ànábì Yusuf ti àárẹ̀ sọ̀rọ̀ àtọ̀rọ̀ sàlám lálàkọ̀ọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kì ó ní nítọ́fẹ́ fèsì kì í ṣe kó fínúfínú ọ̀sẹ̀ dáadáa ẹja gbéyàwó ẹja gbéyàwó báyìí fìlìmọ́rọ̀ ti òwúlá nígbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ bá ànábì Yusuf àárẹ̀ sọ̀rọ̀ àtọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò sí dáadáa sọ ṣùgbọ́n dáadáa wọn kí ń dáadáa náà gbogbo owó ọjà wọn ń bọ̀ ta ọjà fún ẹ tán ó tún wá fi owó ọjà wọn pamọ́ sí inú ẹrù wọn nígbà tí wọ́n délé ní abàrán yóò owó wọ́n ń gbọ́jà wọ́n tó ń rówó wọ́n ń rówó wọ́n ń rọ́jà gbangba rẹ̀ ní kó ṣe dáadáa sí wọn ṣùgbọ́n kí lọ́gbà lérò pẹ̀lú ẹ̀. ó fi gba nǹkan ni ó ní májẹ̀mú ni o tẹ́ ẹ bá ti dé o ẹ gbọ́dọ̀ má mú àbúrò yín wá. ṣé dáadáa gbangba wá lé níwọ̀n àbí dáadáa kọ̀ọ̀kan lé níwọ̀n àbí dáadáa gbangba dáadáa gbangba òṣèlú náà ń pelé mu ìyàbá ẹni olóṣèlú tó wá bá yín tó wá gbẹ́ kàǹgà sádùúgbò yín tó rò pé torí ọlọ́run <laughs> ẹ̀wọ́n ní ó ṣe dáadáa ó ṣe ó ṣe nítorí kó tún lè bá wọlé lẹ́ẹ̀kejì ni wọ́n ní àlùhàlà tó lógbò ń ṣe ọgbọ́n àti kẹrin ẹjá wà alùkùránì tó jẹ́rìí sí àyà sọ́rọ́tù Yusuf àyà 59 àti 60 ó rí kìlì márùbátù lùhúlá kọ̀ọ̀kà ó rí ń bẹ̀ ó ní wọn lámà jahaza a ائتوني بأب من أبيكم ألا ترون orí nǹkan dáadáa ló ṣeun ọwọ́ sọ ọ̀rọ̀ kan pé fẹ́ẹ̀sì. bí ìfàlà sẹ́yìn lálákùn ẹ̀rín bí wàhálà àtàkọ́rọ́ ọ̀hún. ó ń fọ́n dáadáa ó sì tún gbé mọ́jẹ̀mú sí lẹ́gbẹ̀ẹ́. láfi ń dáadáa gba dáadáa tí wọ́n ṣe fún ìgbà náà wọ́n fi ń ó ní tara kọ̀kọ́ nù ìgbà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni wà fi àyà bákan náà tó wo Yusuf àyà ó tún ṣe dáadáa ń gbà náà wà kọ́ lálẹ́ títí á ní lórí fi rí ha ní ọmọ لعلهم يعرفون إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون قل إذا انقلبوا إلى أهلهم tábá fún wọn tán tí a bá délé ń tàà fi sínú ẹrù wọn dáadáa táà sí tàà fẹ́ fi àtífù ní làálàáhùn ó lè bá àpadà wáyé ọgbọ́n àgbàlá lò fún wọn Eh, ọgbọ́n àwọn olóyè la lò fún wa mo rò pé gbogbo nǹkan ṣe fún wa nítorí eh, ẹ̀ ń bọ̀ wá fẹ́ lè bá wa mọ́ mọ́ tí mo ṣe mo fẹ́ àti fún àkọ́kọ́ nù wà pẹ̀lú mọ́tò ti sàn níta nígbà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún lọ bá ànábì Yusuf náà ànábì Yusuf dáadáa sí wọn ṣùgbọ́n kí ló ṣe dé direct ní àbí ó ní nǹkan kan jábẹ́ fi àti tún kà wọ́n ti dáadáa fún wọn nǹkan gbà lọ́wọ́ wọn jọ náà ní hapsu àfihàn wọn ni àmínú gúnlẹ̀ kọjọ́ tẹ̀lé wọn dáma dúró lọ́wọ́ tóbi jù ní fún nínú oúnjẹ náà ọmọ ìwó ló mú ọmọ yàrá èyí tí ànábì Yusuf gbà lọ́wọ́ wọn gan ju tó fún alọ́mọ dáadáa tí dáadáa tánàbí Yusuf gbà ó ti gbé dáadáa tó ṣe fún wọn mi láàfin lè pé dáadáa tó dúró dáadáa ní dáadáa jọ́nà ní ẹlẹ́ẹ̀kejì náà bẹ́ẹ̀ ni lọ́wọ́ tó láti Yusuf àyà 70 tí Kùránì yẹn àyà 70 ọlọ́run bá sọ pé falamma jahazahum ìdáhàjì ìdáhàjì sọ́ọ̀yà fún wa ní ọjà tí wọ́n tó fún jahaza hàn bí jahaza nígbà tí ní wọn fún tọ́jà wọn gbogbo ẹ̀yàn tán kí lọ́wọ́ ṣe jahaza kọ́ máa wúra yín jù ẹ rò pé lásán wọ́n tó kún gbogbo ẹ̀ ṣe àtúnbáyín kódà wọ́n bá yín gbogbo báàgì wọ́n tó bá yín gbé atọ́nbá yín gbé tó tó bá yín gbé sórí ràkọ́mí tẹ́tọ̀ ẹ mọ̀wulẹ̀ sí wàhálà ṣáàtì òkò inú wọn nùgbà àwọn ah, pọn wálé ẹ máa wò wọn. Ah, oníjà hàlà sí kọ́wá yàtọ̀ àtúntò rọ́ọ̀kì àfi. kí ló wá fi parí ẹ̀. ẹ̀rí nǹkan mìíràn. إنكم لتارقون ọkàn fáwọn ẹlẹ́ẹ̀mejì ìnàkún ọdúnnílà ìnàkún ọdúnnílà látàrí kúròní ẹ̀ẹ́dúrí di eléyìí ibi tí ànádọ́wà Yusuf alayhi salatu wa salam tí wọ́n fi kú lọ síbi pé a fẹ́ fọ̀ wọ́n mọ́ kátó fi dáadáa fún wọn nìyẹn wípé èyí tí a máa kẹ́ arúfin tí wọ́n á kẹ́ ní kíkẹ́ tó jẹ́ pé white ni funfun bá láwùjọ ọ̀jẹ̀ tí èsì pé wọ́n fẹ́ fi àṣìfù kankan à kìí ṣe bẹ́ẹ̀ obìnrin ara alimtum ma fa'altum bí Yusufa wa akhi. نعم هل علمتم ما فعلتم أخبر بالعلم مع أن رفع المدافع كأنه كان بالعلم إذا لم يفرق من كبار الكبار كبار الاعتدال لهم bẹ́ẹ̀ni wọ́n ní ọ̀rọ̀ tí ànábì yusuf sọ gẹ́gẹ́ bí mo sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé tọ́tọ́ pé hal alimtum wọ́n ní ọ̀fẹ́ ibi sílẹ̀ fún ẹkíìsì fún ẹ kí wọ́n tó ẹkíìsì tó ti bá wọn sílẹ̀ fún ẹlẹ́gbàgàdà ìyẹn lọ́ba tó fi jẹ́ sí pé ní aya ninety one sọ́dọ̀ yusuf bákan náà immediately bí wọ́n ti ti kí ní náà sáré tọrọ àforíjì torí pé wọ́n kúkú bá ń sílẹ̀kùn ẹlẹ́ ẹ wọlé bẹ́ẹ̀ fi ànábì Yusuf sílẹ̀kùn àforíjì fún abẹ́rẹ́ wọlé inú àforíjì ẹ wọlé àmójúkúrò lójú ẹsẹ̀ làwọn náà tètè lo ọmọ ìyá mi tẹ́nìkan bá sílẹ̀kùn kẹ́nìkan fún ọ tètè lo ní nǹkan tó dáa tètè dá lóhùn ni tó o bá tètè dá lóhùn atẹ́gùn nìyẹn o ọ̀fẹ́ lọ nìyẹn tó bá ilé lùsì ẹ̀ tó padà wá lọ́ba bí lọ́la ó lè pé à ẹ̀ ẹ̀ padà rẹ̀ pé kán padà wá ó ti lọ́mọ ọlọ́run àwọn ọmọ ànábì Yakubu alayhi salatu wa salam wẹ́rẹ́ mọ́ sọ fún yín pé ilé ànábì ọlọ́run wọn ti jáde ẹ̀kọ́ pọ̀ lára ẹ̀kọ́ pọ̀ lára ìgbọ̀n òye pọ̀ lára wọ́n yà tètè jẹ́ wáyà 99 qalu tallahi. وإن كنا لخاطئين وإن غائبا لجوا جنات دم قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين لجوا جنات دم سوف يعيقي wọ́n ti ti tọrọ ìyẹn tí ànábì Yusuf kọ àkíyèsí wọn pé ẹ̀yin olórí burúkú àwọn yìí ẹ̀yin pààyàn sí ní ẹ̀lòtọ́ àbí ẹ̀mí ẹ̀bá jìyàn ní okòtò táà mà bọ̀yá wọn tètè rí àbí wọn tètè ẹ̀yin kidnapper yìí kọ̀sọ́bà fún ọ oníhàlá alẹ́ mú tó ń Eh, ìjọba àbí aláṣẹ àmọ́ kẹ́kọ̀ọ́ ń púpọ̀ báyìí fi hàn gba arúfin oríṣiríṣi eh, ìjọba tó bá jẹ́ sí bí máa ń fẹ́ kí arúfin sí pé gbogbo wọn wọ́n sáà fi bí lè mú wọn ọgbà ò òòrùn ilé jọ ń lọ ẹlòmíì wà ó gidi débi pé bẹ́ẹ̀ ti kó làkẹ́ gbé ka alákọ̀ọ́kọ́ tẹ́mi jẹ́wọ́ tó ní kíni òun ọ̀jáde ẹtún gbé jẹ́wọ́ òun ọ̀jáde gbé ka mẹ́rẹ̀ wà yọ máa ta kú náà ó sì jáde lóòótọ́. àwọn báwọn èèyàn máa di arúfin àti kátó ni bó o ti mójò kọ́ bó ti mú ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó di arúfin wáyé pé nínú àwọn ẹ̀ràn alágídí ni wọ́n oúnjẹ lẹ́mọ̀ fún ẹ̀mọ̀ tú ní ẹ̀mọ̀ tú ní tọ́ba sí nǹkan báyìí á fún ọ níṣẹ́ lábẹ́ ìjọba ó rí bí yóò jẹ́wọ́ níbi ààrùn tọ́ni òkútọ́ni torí iṣẹ́ torí iṣẹ́ tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ sì ní jẹ́wọ́ tó jẹ́wọ́ kì í sí torí ara rẹ̀ ẹwà àfikọ́ máa ka gbogbo àwọn tẹ́jọ́ ń ṣe òun ti bọ́m̀bẹ̀ ti ẹnu ẹ̀ fi síbi iṣẹ́ ìtùmọ̀ ẹ̀ máa sọ ọmọ ẹ̀kọ́ tó tún lọ sí padà àwọn ọmọ yòókù rẹ̀ ń òní ọba yẹn mú ọ tó ìjọba tó jẹ́ sí pé líle líle ẹ̀yìn ọlọ́pàá ẹ bá ti rí yàn báyẹn gbogbo yẹn máa tì tí wọ́n bá kàn náà tẹ́lẹ̀ kan mú kìnìún kan wá ní lọ rìpọ́ọ̀tì ìbí lábájá ti báyẹ̀ ẹ̀ sì máa bọ̀ kìrìkìrì nígbà tí ẹgbẹ́ gbogbo yẹn náà bá ń kọ́ nǹkan kan wá di ronú tọ̀ nù sí dáa máa ń fi líle mú ni tí ó sì gbọ́ àfẹ́ni tó jẹ́ sí pé líle rẹ̀ bá ti fi mú ìlọ́kàn ó ti gbà òun gángan ti dùn kó gbogbo tẹ́ẹ̀fẹ́ fi kàn ó ti tèsí ẹ̀wò gan àwọn arúgbìn kan bẹ tí ẹ̀ sọ fún ẹ̀ wọ́n ń bẹ tó jẹ́ sí pé gbogbo àwọn aburú táwọn polisi táwọn sọ́jà tí wọ́n máa ń fi ṣe èèyàn tí wọ́n bá mú èèyàn náà ti fi ṣe ra wọn nú ilé. wa fẹ́ dọ́là náà tí wàá máa jọ lójú. ẹnìkan inú àwọn inú àrẹ ní burúkú àti àmú bìkan abáyọ bẹ̀wù mú láti òkè délẹ̀ ọ̀bẹ awọ ara ẹ̀ mọ́ bí wọ́n mọ̀ ha wọ́n wá bílẹ̀ tí ṣùgbọ́n nínú ó ní kálukú bó ṣe gòkè tó ẹni tó yẹ sí pé ikùn lásán ni wọ́n ṣe tiẹ̀ iwájú lásán ni wọ́n ṣe fẹ̀ parí fún wọ́n mọ̀ pé kò tí ì gba kò tí ì di lẹ́fẹ́nẹ̀ntì àbí kílẹ̀ mọ́ <laughs> kò tí ì di kọ́bùrù <laughs> tọ́ba yá wọ́n tún bọ́ sẹ́yìn wọ́n ń sojú ara jẹ́ sọ fún ọ tí kí ẹ ti kọ́ ń sin gbára o wọ́n ń sin ní pé àfẹ́ kó kó sọ́ọ̀n pé kọ́ ní kò sí ń tọ́lọ́pàá kan fẹ́ mú adé ọjọ́ lójú sílẹ̀ wọn á ọlọ́pàá wá he dọ́wà ní ọyọ ẹgbẹ́ ká rẹ̀ kan rẹ̀ ìkàlẹ̀ gbé kóyà kò ní kíyé ẹran ní ẹgbẹ́ ẹfún ní ẹfún ní kóńdó wọ́n ti lura wọn lórógùn tí wọ́n kéde kóńdó ma dáhùn òtí ẹ̀mọ́ lára ma so gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ mọ̀ ìjọba là ń bá sọ̀rọ̀ gbogbo ẹni tọ́lọ́ ń bá sì pé ó jẹ́ adarí láwọn abìkan tó bá láwọn èèyàn lábẹ́ náà kó gbìyànjú láti máa sáà nǹkan yẹn náà hmm, kọ́ máa wòye sáwọn tó bá ń dẹ́sẹ̀ ọmọ wọ̀ ní ọba ṣe rí ìyẹn ní anábì Yusuf ló láàrin ààrẹ sọ́ra tó ṣe láàyè tí wọ́n wà ń àìdẹ́ kí wọ́n ti máa bínú ní máa sọ̀rọ̀ wọn ni hmm wọ́n ní kí kìí ṣe ọ̀rọ̀ yìí kò tó mímọ̀ ní ó tún wá ní ibi àárín tó jáàyè àìmọ̀kan bóòlì yẹn ti lè máa ròyìn ara rẹ̀ fún nǹkan méjìlẹ̀ kan náà papọ̀ tó jẹ́ sí pé word and opposition tó ń ti bẹ́ẹ̀ ó ní náà lẹ́yìn ìgbà tí ìgbà àárọ̀ wọ́n ní kò sí takọ ara ẹni ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tí tọ́wọ̀ bá wo ronú sí dára ah, ní ọmọ ìjọba ìrẹ́jú rẹ̀ ẹ̀jẹ̀ àyẹ̀wò. فقرن الجهل فكأنه يقول بالمعنى جهلتم ما فعلتم ليوسف وأخيه إذ أنتم فاعلون ألا علمتم في بعض القرآن لبرا هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون أنتم يقال هل جهلتم سيد بابي أو غفلتم سيد بابي ما فعلتم بيوسف وأخيه إذ أنتم فاعلون ده فينا ده ده wọ́n ní fẹ́ lórí torí kí ànábì wa Yusuf alayhisalatu wasalam àwọn fẹ́ láyé mùsùlùmí àyẹ̀ tẹ́sí fún bẹ̀rẹ̀ jáhàlì wà ń yà á lámúnà máa bá a nígbà tí wọ́n ti dẹ́nu nà ìyẹn bá wọn. nínú nǹkan tó fi ní ìrìnlẹ̀ dáadáa ni ọpọlọ táwọn ọmọ ẹ̀yà rẹ̀ yìí ní tó pé pérépéré tí wọ́n ń sọ yìí pé nígbà tí wọ́n fẹ́ máa tọrọ excuse àwọn ọ̀sọ́pá láì mọ̀kànlá wọn lóde àmọ́ àmọ́ yìí pé ọ̀rọ̀ òun ànábì Yusuf alayhi salatu wa salam ọ̀takora wọn ọbẹ̀ fi sílẹ̀ kún excuse fún ẹ̀ nígbà táwọn ọmọ yìí tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n fún ànábì Yusuf alayhi salatu wa gbó wọ́n ti sọ wọ́n ní mistake làwọn ṣe kátọ́wù ní àfi ní kò sẹ́ńtì sì ṣe kátọ́ kátọ́wù ní àṣìṣe àwọn olóra ara wọn pẹ̀lú jáhìlú náà torí wípé ẹ̀sà tọrọ àmójú kò ní torí pé mo kútu ròyìn pẹ̀lú ohun tí èèyàn bí aláìmọ̀kan bá ṣe ọmọbìnrin pọ̀ ah, aláìmọ̀kan ń lọ lójú ọ̀nà aláìmọ̀kan bá bu ọ pé <clears throat> orí ọmọ burúkú àbí jalajala àbí jalajala ń kọjá yẹn kó ọba ń sọ bá ń fọ lọ́ba ń dá ọmọ tó ń lórí ẹgbọ́ wà ní àdúrà tá a máa ń ti tàbá fẹ́ jáde ní Allahumma inni a'udhu bika ní àdílá àwọn àdílá àwọn àìsìhàlà àwọn oníṣìhàlà ààrẹ mọ́jẹ́ mi ní ọ̀dà aláìmọ̀kan mọ́jẹ́ kí n pàdé aláìmọ̀kan lójú ọ̀nà ìjọba pàdé aláìmọ̀kan lójú ọ̀nà yóò fojú ẹrí ìwọ́n ni ọkàn yá má dà lóhùn tó bá ti bù ọ́ wọ́n ní aláìmọ̀kan má fi ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ó máa táláìmọ̀kan bá hùwà aláìmọ̀kan sí ọmọ wulẹ̀ pé ọ̀ràn gun kankan kan pé ọmọ wa bá fà ọ wà múra pé a nàtàn bí owó pẹ̀lú ẹ̀ kọ̀ọ̀rọ̀ rajú pé ẹjẹ́ bí ẹ sáfilẹ̀ ajá ní ti kíni ọkàn máa lọ tiẹ̀ jẹjẹ wọ́n ní láàrin yìí níbẹ̀ náà lọ́fà tó jẹ́ sí pé àwọn ọba kan nábì Yusuf wọn ọ̀fà ìmọ̀kan ròyìn ara wọn mistake náà وسوف قالوا تالله لقد اثرك الله علينا ولم يقولوا وان كنا لجاهلين وان كنا لخاطئين بابا اه، ابرو وين سوف قال اذا انتم جاهلون ايا قولوا يا رب يا اي جاهلون نسيا انا بقول لك ما كان يا كما كان ترجوتني kó pé èèyàn ní ajá ọ̀sán bí kó pé èèyàn aláìmọ̀kan lọ ajá ni wọ̀nyí má bínú tó nǹkan mọ̀nàmá ní aláìmọ̀kan ní ọ̀yọ̀kọ̀ mọ̀ pé tiẹ̀ ti tán ajá tó ní màmá ń bẹ̀ àbọ̀mọ̀ ẹ má pẹ̀lú alájà ọ̀sán pé bóyá bóyá ajá tòun sì ní mọ̀ ní tiẹ̀ àwọn pé kàwá ìta tí wọ́n pè lájá ń dé òní òní alájà lòun náà <laughs> ó sì ní ajá tòun máa ń sọ dẹ́yìn tó ẹ̀rọ bá tí ọ̀lájá wọ́n tún pọ́n ọlé wọ́n bá ní aláìmọ̀kan ní ọ́pá jẹ́ ti bàlùmọ̀ ní ìyẹn lágbára pọ̀ tókọ́ ya sọ́ra lọ́bà tó fi jẹ́ sí pé àwọn náà yá sọ pé àwọn ọjà aláìmọ̀kan o wọ́n ní kí ní àpẹẹrẹ wọn wọ́n ń kún ní alákọ̀ọ́pì yìí mistake láṣẹ́ àwọn òṣèlú àjáyìí lónà jẹ́ àjẹ́lá àjáyìí lónà àìsàrá ìmọ̀kan yẹn ni pé ọmọ ènìyàn ọgbọ́dọ̀ máa sá fún gbólóhùn ọjà hmm, máa sá fún o máa wùwà rẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ máa kèsì rẹ̀ máa mọ́ rẹ̀ aláìmọ̀kan ah, máa jẹ́ pẹ́jọ́ sí aláìmọ̀kan lọ́rẹ́ tiẹ̀ ah, bọ́ọ̀ bá tiẹ̀ lè jò ní mímọ̀ súnmọ́ àwọn tó ní mímọ̀ ah, ó rí báyìí rẹ̀ máa tòrò dáadáa ìbẹ̀rẹ̀ mhm. láti wá máa bá àìsùn bí Yusuf àwọn àkíyì ń tẹ́ ẹ̀sí pẹ̀lú Yusuf àtàbúrò ẹ̀ fà so abẹ́wọn ọ̀rọ̀ kékeré kan bẹ̀ ẹjá farabalẹ̀ bí ọ̀rọ̀ tó ọ ní di kíyàn concentrate hmm. ẹni aláàlìm tó máa fà أنتم fàáltún tọ́wà ń bíbà yìí fàáltún tọ́wà nínú ààyè nínú ààyè yìí ó ní yadkhulu fihi al-fi'l al-mujarrad wọ́n ní fa'ala tí anáàlì Yusuf lò láàrin mọ̀ wọ́n ní fa'ala ti fi'li al ọmọbẹ̀ fa'ala ti qawli onáwọ̀bẹ̀ ẹ̀rí nǹkan yẹ́dìkúlò fi hí àlìfẹ́rìn ìmọ̀jára torí pé àwọn mẹ́wẹ̀ wáyà àwọn ọba kan alábi Yusuf alayhi salatu wassalam yìí tá ń sọ̀rọ̀ ọmọ yìí ah, wọ́n fojú alábi Yusuf rí lọ́rọ̀ wọ́n tún fi ojú alábi Yusuf rí ní ìfẹ́ nígbà tí alábi Yusuf sọ bí wọ́n ṣe kọ sọ́tọ̀ọ̀rọ̀ oní ara àlèmtún mú Ah, náà làwọn sọ pé wọ́n sì fi fún Yusuf wọ́n tún ṣe ọ̀rọ̀ fún ọ̀rọ̀ lálàsí báwọn ará lọ́rin ti máa wí wọ́n sọ lálàsí ọ̀rọ̀ sí ànábẹ̀wá Yusuf àríṣọ́lá tó wọ́n tún wá ṣe ìṣekúṣe ìṣe wọ́n ṣe fún ànábẹ̀wá Yusuf àríṣọ́lá tó ṣùgbọ́n ànábẹ̀ Yusuf pé ní fàájì tó ń lásán lórí ń tiẹ̀ wọ́n wá ní alẹ́ wá wípé tó pé tí ó máa bèèrè pé níbo ni àpẹẹrẹ wà àpẹẹrẹ ẹni ẹ̀fẹ́ béèrè àpẹẹrẹ kí ni àwọn example tá a fi máa mọ̀ pé iṣẹ́ lásán tí wọ́n ṣe tó jẹ́ pé iṣẹ́ tí ọ̀dà ni tí wọ́n tí ànábì Yusuf lò nínú ọ̀rọ̀ pé hàlà àlímtún máa fà àlímtún wọ́n ní ká máa pèjúwe bí ẹni méjì àbẹ̀yọ̀ kan wọn alákọ̀ọ́kọ́ ni pé ọ̀hún jíjù tí wọ́n jù sínú kòtò iṣẹ́ ni àbọ̀rọ̀ jama iṣẹ́ ni tó fàáyí tó ń lọ mẹ́jẹun okú kọ́wùlù ta ní wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n sọ àhán ọ̀rọ̀ tí wọ́n sọ tó náà tó wà bẹ́ẹ̀ máa fàáyí tó ní tí wọ́n gbà ń ṣe mítìn pé kó tó ló Yusufa àwẹ́tọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sọ ń bẹ̀rún àbíṣẹ́ okutulu okutulu ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ ní ìgbẹ̀ ọ̀rọ̀ náà aburú náà ní gbogbo ẹ̀ náà ní anábì Yusufu kákò sábẹ́ aláàlímtún máa fa àìsàn náà ìyàn báwọn wàhálà ní kìtìmáìnì àyídọ́n mo ní ká fara balẹ̀ méjèèjì táwa pín un tí wọ́n ṣe nífẹ́ láìdá àtọ̀rọ̀ tí wọ́n sọ láìdá òun náà tó wá pín sí mélòó méjì almobashir èyí tí wọ́n ti látọwọ́ ara wọn bẹ́ẹ̀mbẹ́ in tó jẹ́ sí pé kìí sáwọn ní àfọ́ra wọn sí ṣùgbọ́n wọn ni wọ́n bí fún gbogbo ẹ̀ pátápátá ọrùn wọn náà ló ti kíni lọ́wọ́ kò yí adáadáa báyìí èyí tí wọ́n fọwọ́ ara wọn ṣe níṣẹ́ ọwà èyí tí ó jẹ́ sí pé ọwọ́ ara wọn kọ́ ni wọ́n ṣe níṣẹ́ aburú ṣùgbọ́n àwọn náà wọ́n lé infantation rẹ̀ kalẹ̀ taburú yẹn fi ń ṣe ànábìwá Yusufu níṣẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n dá sọ tààrà ọ̀nbẹ lọ́rọ̀ aburú ìtọ́jẹ́ sí pé kìí sáwọn ni wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lákọ̀ọ́kọ́ náà ló bí ọ̀rọ̀ burú mi lọ́dọ̀ ẹlòmínà tó sí pẹ̀lú ànábìwá Yusuf alayhi salatu wassalam náà nínú àpẹẹrẹ iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fọwọ́ ara wọn ṣe tọ́já sí wípé iṣẹ́ yẹn wọ́n fọwọ́ ara wọn sí iṣẹ́ aburú ni ó náà ni ìlẹ̀kọ́ òhú bí wọ́n ṣe jì sínú kòtò àti mákòjú ẹlẹ́ẹ̀kì bẹ́ẹ̀ náà ni khalon kọ́míkì bíbọ́ tí wọ́n bẹ́wù lọ́rùn ẹ̀ àwọn náà mọ̀kí wọ́n bẹ́wù lọ́rùn ẹ̀ àbí òun náà wà ń bẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ti rẹ́ pé kì í sáwọn ni wọ́n ti nínú iṣẹ́ kọ̀ǹdíṣàn ló gbé tó fi débẹ̀ kì í sáwọn ni wọ́n ti ẹlòmíyìn ló sí ṣùgbọ́n àwọn ẹni foundation ìṣẹ́hùn àpẹẹrẹ rẹ̀ kí ni nígbàtí wọ́n ju anábì Yusuf ní kòtò tán nígbàtí wọ́n rà ìràkúrò àwọn rà pọ́ǹtọ̀ nígbà ní pọ́ǹtọ̀ ó ya pọ́ǹtọ̀ ó ya mọ̀rẹ́ àbí ó ti ya gbàǹjo ó ti di gbàǹjo wọ́n ta ó ti di anábì ọlọ́run ní kí ni ní gbàǹjo ní wọ́n bá fàtọ̀ fún wọn náà bí bàbá rẹ̀ bí wọ́n rà ni fọmọ pé ègún lálọ́jẹ́ fún ọ àwọn èèyàn sì gbàgbé ìtàn ìtàn anábì Yusuf ní ìtàn ayé sọ́ra tó sẹ́ ọ wà nú àkọsílẹ̀ tẹ́ bí gbogbo èèyàn ni wọ́n máa kà á ní ọmọ rí tẹ́ màpá bùkù náà ni lágbára bì kan bí wọ́n bá bí ọmọ ní ìsìn tẹ́ ọmọ àtọmọ ẹnìkan bá jọ pàdé ní ìwé tí wọ́n ń jà bí lápòjúwe tí wọ́n ń jà tẹ́nìkan wá bẹ́ nìkan náà pé bí bàbá rẹ̀ bí wọ́n rà ebó pọ́kúpọ́ ọmọ pọ́kú lówó ẹ̀ abùkù kan náà ni ẹ̀rí kan so ara aburú tó ṣẹlẹ̀ sára bí Yusuf náà ṣe nìyẹn ṣùgbọ́n àwọn kan ni wọ́n ṣe dàrẹ́ ẹlòmíì lọ́ra ṣùgbọ́n tí ìbá ṣe kí wọ́n jù nù kòtò sí wọ́n ra ní ẹlẹ́ni ní owó pọ́ńtọ̀ bí wọn ò ní ra bẹ́ẹ̀ nínú ẹ̀nu mhm. nínú iṣẹ́ tí wọ́n ṣe dé ọ̀dà tí kì í sáwọn ẹni ṣe direct náà ni wíwọ̀ sí ànábì Yusuf wẹ́wọ̀n àríyí sọ̀rọ̀ àti wọ̀sẹ̀lá gbogbo ń tọ́sẹ̀lẹ̀ sínú ẹ̀wọ̀n àwọn ọmọ ọba kan rẹ̀ wọ́n nípò inú ẹ̀ torí pàwọn ẹni sábà bí iṣẹ́ inú ọkọ̀rọ̀ ọkọ̀rọ̀ tí wọ́n ṣe fúnra wọn àtọ̀rọ̀ tí wọ́n ṣe fúnra wọn hàn nínú ọ̀rọ̀ tí wọ́n ṣe fúnra wọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n sọ òun náà lọ́rọ̀ wọn òun náà ní gbólóhùn wọn tí wọ́n ní ìyìn yàtọ̀rẹ̀ àà láti ìjálè àfàfàdì sàráfà àfúnlẹ̀hú ẹgbọ́n rẹ̀ ilé lọ́ba ìyá wọn olè ní má bí ìyá wọn kí ní má bí olè ní bí ìtumẹ̀ ní oyin yàtọ̀rẹ̀ ẹnìkan bá bú ọdún tó tún gbọ́ pé àkínní rẹ̀ bẹ́gbọ́n rẹ̀ náà ti máa ń ṣe nìyẹn wọ́n ti búyà ẹ̀ mọ́ tàbí bàbá rẹ̀ náà bẹ̀rẹ̀ bàbá yẹn bí máa kankan àfó le ṣùgbọ́n gbọ́dọ̀ sí pé àwọn ọmọ bàbá kan ní ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyá ni ó máa bú mbẹ̀ ṣé wọ́n ti bú bàbá wọn ti búra wọn mọ́ wọ́n ní yẹ sórí kẹfà kọ́ títí alákọ̀ ákùn mi ń kọ́bìlì. ìyẹn ni báwọn bó ti wà ń bẹ̀nu nínú àwọn nǹkan tí wọ́n wá jẹ́ sí pé àwọn kọ́ ni wọ́n kàn sábà bí ẹ̀ ni kìí ṣe pé ànábì Yusuf alayhi salatu kì í ṣe pé àwọn yẹn gangan ni wọ́n ṣe gan direct dàrà sí ọ̀dọ̀ ànábì wa Yusuf alayhi salatu wa salam tá a lè pè nínú ọ̀rọ̀ sísọ òun náà ni náà ni tí wọ́n tọ́sẹlẹ̀ sí lẹ́nu ìyàwó ọ̀gá ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ọ̀dá ọ̀rọ̀ kọ̀ bá kùn gbé tó sọ sí ànábì wa Yusuf ayé sọ̀rọ̀ wà ta ni ń jẹ́yàwó ọ̀gá tí ó wà máa sọ̀rọ̀ sí ànábì Yusuf tó wáyé gbọ́n ọ̀bá tó wáyé gbọ́n ọ̀bá jù sínú tí wọ́n jù sínú ajẹ́ gbogbo ọ̀rọ̀ tí ìyàwó ọba sí ìyàwó ọ̀gá rẹ̀ tó ṣe sí mi pé àwọn ọba kan rẹ̀ ọmọ nípìn ń bẹ̀ torí pé àwọn bí ẹ̀ inú ọ̀rọ̀ tí ìyàwó ọ̀gá rẹ̀ sọ fún ni 25 oníkan máa السماوي قالت ما جزاء ẹnu gbólóhùn pé mọ́ ní àrọ́dà bí áhìlíkà sú án ó ti pé ládàáwò ẹni pé wọ́n suspect sí odidi ànábì ọlọ́run pé ọ̀rọ̀ tẹ́ni yìí sọ jáde ta ló bì ṣe bá àwọn ọba kẹrin náà ní tí wọn ọba jù sí bí wọn jù sí bóyá kan tó wá máa sọ̀rọ̀ tí ọdá bá sí anabiwa Yusuf aleṣọlá ìdàn hajj tàbímát alẹ́lẹ́jọ́ sọ wípé ibi tí anabi Yusuf ń sọ lẹ́yìn bí ọ̀rọ̀ bíbá ilẹ́ẹ̀kan kìí ṣe pé bóyá ń sọ pé èmi nìkan ó ní alẹ́ alimtum máa ń fa alimtum bí Yusuf ọ̀dàkẹ́mi ó ní wá àfíì ok àti ní ti Yusuf ń bẹ̀ ń pé wọ́n dára lóòótọ́ tí wọ́n wá dára ọ̀rọ̀ bá nínú pẹ̀lú bàníyàmínú bákan náà tẹ́mọ̀ pé ọ̀rọ̀ méjì ni bàbá kójọ ẹni ànábì yusuf kójọ pọ̀ pẹ̀lú wọn hal alimtum ma fa'altum bi yusuf wa akhi àkókò rẹ̀ náà tààbù níbẹ̀ ni àmínú yìí ṣé àwọn abakan rẹ̀ yìí náà ṣiṣẹ́ ọ̀rọ̀ fún tí wọ́n lẹ̀ ṣiṣẹ́ ìṣe náà fún bẹ́ẹ̀ ni àjàwábù náà bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà méjèèjì náà wọ́n ṣe fún wọ́n ṣe ọlọ́rọ̀ wọ́n ìtún ṣe oníṣe ẹjá wojú ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ náà ni àyàtà ti kàlẹ́ ẹ̀kan pé nínú ọ̀rọ̀ náà nínú àwọn sẹ́tíwọ́n ti tọ̀rọ̀ lẹ́gbọ́n nínú sẹ́tíwọ́n sí pẹ̀lú ànábì wa pẹ̀lú bani amin òun náà ni nínú nǹkan tí wọ́n ti náà ni pé àwọn náà wọ́n ti sábàbí tó fi jẹ́ sí pé bani amin ó fi mí bàbá ẹ̀ tí ìbá ṣe pé wọ́n jù sínú wọ́n ju ẹ̀gbọ́n rẹ̀ sínú kòtò tó wá lọ tí gbogbo ẹ̀rí bá bó ṣe rí kí lọ́fẹ́ sànábì Yusuf tó fi máa mú àbúrò ẹ̀ sọ́dọ̀ ẹnu pé bani aminu ò rí bàbá náà aburú lọ́jẹ́ fún un náà pé kò rí bàbá ìjọba bí bani aminu lè pé ta lọ fẹ́ràn jù tí bàbá rẹ̀ ní àbẹ́gbọ́n rẹ̀ yóò sọ fún ọ pé ìjọba ló mú mi kalẹ̀ ní o tí kì bá ṣe bẹ́ẹ̀ bàbá ló pèfà ta lọ sọ fún yín pé bóyá bani aminu náà ń sọ torí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nìsín bani aminu dúró tì í ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó náà witness gbogbo ìṣẹ̀lẹ̀ ta lọ sọ fún yín bóyá bani aminu náà ló gbọ́n ìgbọ́n kẹ́sẹ́ pé tó alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kì í tó ṣe ó strong ju anabi yusufu ẹ̀mí tèmi ọ̀gbà mọ́ o sọ́nà pé tíyànbá ní pí ìtọ̀ lágbára dáadáa yọ́ ma kọ̀mpìtì yọ́ ma tẹ̀ síbi tí tọ́jà wọ́n ní bọ́yá àbúrò nǹkan ní ń sọ pé àwọn kan ní wà yìí ni pé ọlọ́run lọ́rọ̀ ránṣẹ́ sí pé àkókò tó tọ́ wà jẹ́wọ́ pé ìwọ ni Yusuf àbúrò rẹ̀ àwọn kan ní à wà yìí náà ni ṣùgbọ́n ó ní sábàbí bọ́yá Yusuf bọ́yá bà ní amínú ní ìdàlá mọ̀ pé bàbá mi ó bàbá mi ó bàbá mi ó bàbá mi ó dákun fẹ́ rí bàbá mi ó <laughs> bọ́yá náà ni mú ọlọ́wọ́ ní káwọn ẹ̀gbọ́n sí ìjùwà ayé opportunity lè owó mọ́jẹ́ ọlọ́ lásán àbúmọ̀fẹ́ rí bàbá mi bọ́yá náà ni ọ́fà tó fi jẹ́ sí pé anábì Yusuf àrí sọ̀rọ̀ àti wọ́n fi dẹ okùn mẹ́ náà mhm. bákan náà inú sẹ́ta tó lè ròyìn pé wọ́n ti pẹ̀lú bàníyàn láàrin òun náà ni pé a lè túmọ̀ sí pé nígbà tí wọ́n mú lọ gan tí wọ́n mú lọ láti ọ̀dọ̀ bàbá wọn lọ sí Egypt tàà sọ fún ọkùnrin wọn ni máa gbá ń pàkọ̀ lójú ọ̀nà gan pé ọmọ ọkọ mọ ẹni jọ torí pé já ìlú nà ní ọgbà náà wọn ọmọ nǹkan kan aláìmọ̀ kan tí òye ọ̀nà ni ọmọ náà ọkùnrin tí ń náyàwó ẹ̀ ní ìsìn tí ń kó lẹ́pa tó kó bẹ́ẹ̀ ti bò kí ló gbọ́ ẹ aláìmọ̀ kan títà tó lu ọmọ tí orí ọmọ sì fi bẹ́ẹ̀ jẹ́ kí ló gbọ́ ẹ àwọn tó fi àjẹ́ aráàlú nítorí pé bóyá wọ́n ní aago méje náà wọ́n ti ẹnfàrọ́mẹ́ntà bí aago mẹ́wàá lẹ gbọ́dọ̀ tó débi iṣẹ́ o ló ń bá rìn tiẹ̀ lójú títí wọ́n bá mú ó sì lù tọ́pọ̀ tẹ́sẹ̀ rẹ̀ fi tápá rẹ̀ kan fi kán já ìlú náà nù kí lára ṣe tó fi á dé pé nǹkan lápá ìyá ti ju ẹsẹ̀ lọ bẹ́ẹ̀ náà tíjà tó lu ma tó rí fúlẹ́jẹ̀ pé mo ní kó pé mo ní kó pé mo ní kó ka abc ó ní abd àwọn sì gba nípa igi lórí orí ẹ̀ sí bẹ̀rẹ̀ àwọn ah, ah, jáhìlú náà àìmọ̀kan náà eh, ló fi jẹ́ sí pé kéwọ́ pàpà eh, eh, wọ́n ní ìgbà tí wọ́n mú bàyà mìnú lọ lójú ọ̀nà tí wọ́n mú lọ sí ọ̀dọ̀ ànábìwá Yusuf alayhi salatu wassalam kò sí tó fi mú jìnà sí wáyé pé wọ́n lè máa ah, àwọn èèyàn dájú pọ̀ ojú ọlọ́mọ òtó ní ń pè bá wọn kí wọ́n wà lójú ọlọ́mọ òtó kò sí kí wọ́n ní fojú ẹ̀rí wọ́n mọ̀ pé ibi tó ti ń kọ́ tẹ́ nílùú bàbá rẹ̀ lọ wà ọ̀gá rẹ̀ ọmọ sọ́ra sí wọ́n lọ kọ́ tẹ́ ń Kánò tí bàbá rẹ̀ ọmọ gbé ní Ìwó tàbí Òṣogbo àbí Ìbàdàn ọ̀gá rẹ̀ ó fojú ẹ̀rí mọ̀ bù torí tó mọ̀ pé ara ilé kan kò kúkú ní ah, rí ọgbẹ́ ẹ̀wò màmá orí ọmọ yín lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tẹ́ ẹ bá rí ibi tó gbélé lórí ah, kámọ́ lọ́hùn ni ó bàbá ló ti rà lọ bí ah, Mr. Akínyẹwà wáàbẹ́ ni pé ọmọ yìí ara rẹ̀ ọ̀yà dáadáa ọrùn dùn ó <laughs> kò ní lè sọ fún ìdáná ìsìnkú kọ̀ọ̀kan tẹ́ mọ́ pé ọrùn dùn ó wọ́n ní ẹrù tẹ́bà máa gbé fún ẹra máa ṣe kí ni ó ẹra máa ṣe tọ́wọ́ wà lójú ọlọ́mọ òtó àwọn ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ hmm, bẹ̀rẹ̀ àwọn aláwọn èèyàn kan tó jẹ́ sí pé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ọmọ bíi ọmọ ọdún mẹ́fà tí wọ́n ní wọ́n lọ pọn mi wá ẹ̀ẹ́rì ń jẹ́ gbélé tí bá ń rin lọ àánú yóò sì máa ṣe èèyàn pé àá ah, ah, irú àwọn ìwò wọn lọ́wọ́ gbérù nǹkan ẹ̀ ti mà pé kì sọ̀dọ̀ yẹ lọ́wọ́ àyà ó sì á gbọ́ ọmọ alálàáfíà jẹ́ tò ìdí nìyẹn ló fi jẹ́ tí nígbà tí wọ́n mú lọ ojú ọlọ́mọ òtó ni kò sí láì pé wọ́n lè máa tẹ́kínì wọ́n lè máa gbangba kọ̀ọ̀ tàbí wọ́n gbé àwọn máa ń tètè fún lómi àbí wọ́n jẹ wọ́n máa fún ní nǹkan tó <laughs> tí a ti ló fi jẹ́ sí pé hal alimtum ma fa'altum bi Yusufa wa akhihi kìí sí lásán wa akhihi walamma kana fi'luhum akthar nígbà wá jẹ́ sí pé nígbàtà ti ń kà látàárọ̀ báyìí wípé kíní yìí táǹsọ yìí in tí wọ́n ti pẹ̀lú ànábì Yusuf alayhi salatu táǹsọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n ti pẹ̀lú ẹ̀yìn àhálà alimtum ma fa'altum tí wọ́n wí tí wọ́n bá bí wá lè rè pé a ti ka ìyìn tí wọ́n sọ lọ́rọ̀ a lè fi ka ìyìn tí wọ́n ṣe níṣẹ́ tí wọ́n bá bí wá lè rè pé èwo lọ́pọ̀ jù nínú méjèèjì tí nǹkan bá sápàdé ara ìkan ó ti kíni ìkan ọ̀pọ̀ jù kan lọ èwo lọ́pọ̀ jù nínú méjèèjì ẹ̀dá mi lọ́hùn tí iṣẹ́ lọ́pọ̀ jù ni àbí ọ̀rọ̀ wọ́n ní ká sọ fún ayé pé iṣẹ́ lọ́pọ̀ jù ó ìdí nìyẹn tí ànábì wa Yusuf alayhi salatu wassalam ní a ti fi míì lẹ́sẹ̀ ti lọ bí fa'altum wọ́n ní dìímì ẹ̀dá ọ̀sọ̀ pé aláàlẹ́m tó ń wọ́n ní kọ̀sọ́ pé wá àfíkún wá àfíhì wá àfíkún wọ́n lámúyẹ̀ kúlú wá àfíkún wọ́n ní ànábì Yusuf ọ̀sọ̀ pé wá àfíkún bọ́ọ̀dà àwọn náà ní Bani Amin ṣùgbọ́n kò dárúkọ ẹ̀ wọn ọwọ́ sàfitì rẹ̀ sọ́dọ̀ Yusufu fún ara rẹ̀ pé èmi ní ọ èmi gan lọ́mọ èmi gan jẹ́ bá ní brọ́dà gidi èmi ní brother gidi ẹ̀yin yìí fake kíni fake brother. tí àwọn òpin sọ̀rọ̀ sí adé díẹ̀ báyìí aláàlẹ́ tó ń máa bà á rẹ̀ sọ. Ìlú bàwá àmì ìlú mas'ala ìwádìí màkàn bẹ láàrin kíni náà ká máa lo fẹ́ẹ̀lù fún kọ́wùlù ẹgẹ́ bó ti wà náà àyà a máa lo pé fáàlà ó ṣe a ti fẹ́ sọ pé ọ sọ̀rọ̀ ní kí èèyàn sọ̀rọ̀ ní pé Allahu akbar Allahu akbar kọ́sọ̀ pé ah, a fáàlà kádà aláàrẹ̀ fún yọ́mọ jọ adúgbò èèyàn ti lè èyí pé ọ sọ̀rọ̀ ni ọ sọ̀rọ̀ ká lọ dùn fún ẹni tó sọ̀rọ̀ ẹ rí pé àmọ̀ òfin àti àdánsẹ̀ ṣùgbọ́n ní èdè Quran Quran èdè ẹ̀fẹ̀jú púpọ̀ a máa lo náà náà sọ èyí wọ́n ní sáà máa lo sáà máa lo pé ó ṣe fọ́rọ̀ táà sì máa lo ọsọ fún iṣẹ́ kí èèyàn orúkọ ní ìdí orí pé ó ti sọ ó ti sọ oko ẹnu èdè Yorùbá tí àwọn bá sọ pé kí lọ́nṣẹ́ orúkọ àbí ọkàwé ká pé ó ti sọ ìwòye

ما فعلتم بيوسف و ààrẹ sọ fún ayé pé fàáltún bẹ̀ yẹn fàáltún ti sẹ́ńbẹ̀ fàáltún tọ̀rọ̀ ń bẹ̀ lábẹ́rẹ̀ wọ́n lo fàálà fún fàálà wọ́n tún lò fún kọ́ọ́là ẹ̀rí nǹkan láàrin eléwọ̀n ní ìdíkàlẹ̀ tẹ̀mọ̀ wá ó pọ̀ nínú àlùkùrán dáadáa náà a tún rí nínú àwọn àyà mi náà àlùkùrán níbi tọ́lá wọn bá sọ pé suratul hijr náà àyà 71 àyà 71 suratul hijr ó ní kọ́ọ̀lá haúlá fáìlì náà mẹ́ ọ̀rọ̀ mẹ́mẹ́ ẹni tí ó ti fáìlì náà tẹ́ni ó sì yọ́ sọ̀rọ̀ náà tó rí ṣe ẹni tí èyí fẹ́yàwó láì sọ̀rọ̀ àbẹ́nìkan máa kí fi bẹ̀rẹ̀ gan ẹni tí ń bẹ lẹ́yìn ló ti fẹ́yàwó ti ẹ̀ ààrẹ rí bára ti balẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ti balẹ̀ àwọn ti balẹ̀ àwọn ti balẹ̀ ẹ̀yin ló ti ní ìtúnlé kankan kan báyìí ọlọ́run ti rọrùn fẹ́yìn náà tó jẹ́ halal bíbí ń sọ ọkùnrin náà níta àwọn obìnrin náà àwọn obìnrin náà tí ò tí máa rẹ́rìí pé yóò ká máa fi wàràwàrà káàkiri orí bá fẹ́ sọ̀kalẹ̀ kò ní sọ̀kalẹ̀ pẹ̀lú là yọ máa rìn kiri yọ máa sọ ọlágun step jákèjì báyìí bí ó ṣe gùn yọ yàtọ̀ wọ́n sọ̀kalẹ̀ yọ yàtọ̀ ṣùgbọ́n tó bá ti máa rí ẹ̀rí pé yóò change gbogbo nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi máa sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi máa gòkè tọ́ ǹgbà ti láàfá jàre èyí a máa fẹ́yàwó láì sọ̀rọ̀ bí anábì lóòtù wá sọ pé kọ́ọ́lá ha àtọ̀rọ̀ àti sílẹ̀ wà lábẹ́ fáyìn lẹ́nà tí bẹ́ẹ̀ bẹ̀rún wípé ẹlọ obìnrin mo bí o mo ti bí obìnrin ẹwà ṣe khitba ẹ máa ṣe kíkpà ọ̀rọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan fi bẹ̀rẹ̀ ẹ lọ pé òdòdó kan bẹ lẹ́yìn kù mọ bẹ jà ìbẹ̀rẹ̀ ni ẹ bá bẹ̀rẹ̀ bá ń tán ẹ jà á máa ṣiṣẹ́ á máa ṣiṣẹ́ mọ̀mọ́ iṣẹ́ òde ṣáájú ọ̀rọ̀ náà lọ pé ẹ ló fi jẹ́ na ọ̀rọ̀ ń bẹ lábẹ́ bẹ́ẹ̀ náà ni sọ́tò là ń máa sí ọ̀rọ̀ ara ọmọ wa káàkiri sọ́tò là ń ń gbà ń sọ bẹ́ẹ̀ fún ànábì wa Ibrahim arísọ́ràtù tí wọ́n bínú táwọn ti fèrí parí ya wọ́n ní kọ́ọ̀lù àríkú wọn tẹ́bà bí lè rè kí lójú ànábì Ibrahim rí jọ náà aláìsọ́ràtù tó rè pé jíjù látàn ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mi létí jẹ wọ́n sọ sí gẹ́ ọ̀rọ̀ torí pé ìtọ́ pàtàkì jù náà ní ibi tí wọ́n jù sí òun inú lẹ́tí wọ́n fẹ́ jù ànábì Ibrahim sí ọlọ́wọ́ ní àwọn wá sọ pé ń kún tó ń fa ilé ilé ìrìn ní ká ló fa àlà fún fẹ́ ìlú àti kọ́wùlù nù àmọ́ ló fa àlà fún àmọ́ ló kọ́wùlù fún fẹ́ ìlú ṣùgbọ́n kò tó nǹkan tiẹ̀ ìyá ìsáàbà lò ọ̀rọ̀ lọ́ba ọ̀rọ̀ ní tí a bá ń pè di ọ̀rọ̀ wọ́n fẹ́

níjọ́ kan lọ sí nǹkan kan wá eh, mo bá lu jẹ́nàbà lójú ọ̀nà kò sí àwò lọ́dọ̀ mi o ìrìn àjò ní àwọn ìjọ náà ànábìrán mi ń jẹ́ jẹ́nàbà bá tẹ̀ ní pé mo lálàá wípé mo ní ìbàdópọ̀ pẹ̀lú obìnrin mo wá lálàá pàlámù àjùbẹ̀rẹ̀ mà nínú àárọ̀ mi tí mo sì fẹ́ kásán bá nínú àárọ̀ mi tí ń fi ṣe ìwẹ̀ jẹ́nàbà àyàmá ṣètàyàmù àmá fi pa náà ní tí jẹ́nàbà bá ṣẹlẹ̀ náà táà sì rómi eh, ìpẹ́ náà láàfi ìpẹ̀wẹ̀ náà ni àti ah, lè máa bèbè ká máa dà sórí látòrí gbogbo ara ní ọbàjẹ́ tó jẹ́ àwọn kúkú pora mọ́lẹ̀ àwọn ní fàtàmàrà tù gẹ́gẹ́ bí ẹran kú ẹran sọ ọmọ bí ma sí máa ń pora máa àwọn ènìyàn bá bọ́ bí tètè wà wọn àwọn tàbí àwọn o àwọn òtí ní débi kan láti máa sọ pé alùgàfúrú ah, rahim ah, forí ti àárín forí ti wá èyí ń tá àmà ọmọ ọkàn fatiwa fúnra rẹ ni fatiwa rọrùn wá kiri ti ń tá àmà ọmọ sí Ebolo lọ náà lọ́wọ́ ká mọ̀ pé ọmọ pé kò sómi tó di pé ní kí n lálà kí n tó wá máa nǹkan sára nígbà tí ó ti sómi náà ọlọ́run náà forí jì náà àwọn wá gbìyànjú tí wọ́n wá sí nígbà táwọn wá sí bá ń tán nígbà mo wá lọ bá ànábì sallallahu alaihi mo wá sọ fún ya Rasulullah ànábì wá sọ fún pé innama kana ìyàdẹ́ ìká wọ́n yàrá bí náà ní kọ́ fọwọ́ rẹ sọ báyìí kàtàkàtà kọ́ fọwọ́ rẹ sọ sọ báyìí ọwà ní túmẹ̀ sí sọ ó ní kọ́ fọwọ́ rẹ sí báyìí kàtàkàtà ó ní kọ́ fọwọ́ rẹ sọ báyìí antakula náà nàbì sọ nù hadith kí ló wí nù hadith. wọ́n wulẹ̀ padà yẹn antakula bìyàdẹ́ ìká fún màánà antakula bìyàdẹ́ ìká hàkàtà ó náà ní kọ́ fọwọ́ rẹ sí báyìí báyìí báyìí báyìí o pípọ̀ fọwọ́ rẹ sọ báyìí báyìí báyìí bá ń fi dictionary tó máa hadith ọ̀sán nù pọ̀ o ah, àwọn oní ẹgbàjá ní eh, nígbà ń sọ̀rọ̀ sutura nínú sàárè Bukhari tẹ́nìkan tí ń jẹnu eh, ní eh, fáliyù bàbá ní kọ́ yá pa ẹ̀ mú ẹ pé múndídù ní gbé kàkí àbí múndídù ní gbé kàkí fèrúzà àbájá àti ẹ̀kọ́ mùsùlùmù àwọn ya ìfi ilú ilé ìtumọ̀ hadith ọgbà àwọn onímọ̀ ti túmọ̀ hadith dáadáa fáyé yóò kọ̀ tí lùkọ́ ya pa onísọ̀ yóò Bukhari tíra gidi kọ́ni tíra tó ní kan máa pààyàn bó ti bá tẹ́ra ẹ̀jẹ̀ tó rò fún bá Sahih Bukhari jẹ́ńgọ́ ẹ̀yìn ẹ̀rí nǹkan so àyè fi dictionary túmọ̀ nǹkan báyìí ọ̀rọ̀ ẹ̀sìn àá padà sí ibi tí wọ́n ti túmọ̀ ẹ̀ ní oníbi dáàtí pọnmi kọ̀ọ̀kan omi èdè àmàpánu dictionary ṣùgbọ́n mi ẹ̀sìn àmàpánu kọ̀ránà àti súnà àtọ̀rọ̀ àwọn sálàfù lọ́wọ́ lọ pọnmi ẹ̀sìn nínú èdè ọ̀sọ̀nù pọ̀ war ẹ̀sìn nínú نعم سكيو نعم ما فعلتم بيوسف وأخيه لماذا لم تدخل يوسف ما فعل لماذا لم تدخل يوسف ما فعل بأخيه مقتحلا ففعل وهل ما فعلوا شيئا بي أما يقول علمتم ما فعلتم بيوسف وأخيه إذا أنتم تعلمون alìbíra wa léèrè pé nígbà n tí àwọn ọba kan rẹ̀ ṣe yìí ṣé anábì Yusuf nìkan ní àdà láàmú àtàbúrò ẹ̀ ní tí wọn dá bàbá wọn náà láàmú tó bá jẹ́ sí kí wọ́n bá dá bàbá wọn láàmú yìí ṣe tí ànábì Yusuf ò kéré wọn lórí bàbá náà sọ pé ara àlẹ́ tó máa fa tó ń bi Yusuf wá àfi tí wọ́n sọ pé wá àbí kún wọ́n ní kí ló dé tí wọ́n fi dárúkọ bàbá wọn sàgbọ́ yìí jàmá tẹ̀síwáyà ẹni ẹ̀ ìdáhùn ni pé wọ́n fi ń tí ọ̀dá tó pọ̀ sí bàbá wọn náà kò sí èméjì mẹ́ẹ̀ pé wọ́n ti ń tí ọ̀dá sí bàbá ló fà tó jẹ́ sí pé ńgbà tẹ́ ń tọrọ ìdáríjì nípa rí sóra wọ́n tọrọ ìdáríjì lọ́dọ̀ bàbá wọn ẹ̀yẹn lọ wo sórọ́tù Yusuf akẹ́lá àyà 97 98 àyà sí Kùránì ẹ̀ àyà 97 98 kí ló wí. wọ́n ṣe bàbá àbí wọ́n ṣe bàbá èyí á máa tọrọ àforíjì láì jẹ̀gbọ́n tẹ́sẹ̀ wọ́n ní wọ́n ní wọ́n ní nkùnà ìnàkùnà ọ̀tù yìí náà àwọn bàbá náà sì gbà pé wọ́n dẹ́sẹ̀ lóòótọ́ lónà ń sọ láyà kejì pé kọ́ọ̀lù. ń bọ̀rọ̀ wá rí báwọn kí wọ́n ti kí wọ́n ṣe bàbá tí bàbá náà máa fi hàn sẹ́wọ̀n táwọn gan gbà pàwọn ṣe bàbá èyí ṣe tí ànábì yusufu wa máa bèè lọ́dọ̀ wọn pé ara àlímtún máa ń fa àtún lè yusufa wá àkíyèsí wá àbíkún tí ó fi bàbá wọn bẹ́ẹ̀ wọ́n láǹsà ní eh, wípé wọ́n láǹsà ní wípé kò fi ibẹ̀ eh, kò fi bàbá wọn síbẹ̀ ọ̀nà méjì lọ́gbà wá wọ́n adab pẹ̀lú bàbá wọn hmm. ó adabu pẹ̀lú bàbá wọn ah, ó lo adabu fún pẹ̀lú bàbá wọn a àrọ́dọ̀ Yusuf and zikiri abihim ìjìláàlá kọjá kọ bàbá rẹ̀ láti gbé tóbi fún bàbá wọ́n ní ọ̀nà kanu ọ̀nà kejì wà ọdí yòkọ́ àríyàtá ah, wọ́n ní kọ̀ bàbá wọn torí pé bá bí àwọn ọmọ náà léèrè pé iṣẹ́ ẹ̀fẹ́ fojú bàbá ní bàbá yín rí mà àwọn ọba kan Yusuf wọ́n dá ọlọ́run pé láéláé àúzùbìlà àwọn tí a fojú bàbá àwọn rí ìmọ̀ wọn míì ní bàbá dáre ṣùgbọ́n tí wọ́n míì ní Yusuf mo tẹ́sẹ̀ fẹ́ àtìfù ní pé tí bàbá ọba ti rí Yusuf ma yọ́ sàn án náà ẹ̀dọ́ máa rí àwọn ọmọ ọmọ ṣe níwájú bàbá wọn wọ́n ní ìgbà tó jẹ́ sí pé kí sí pé èròǹgbà wọn gẹni pàrọ̀ fẹ́ sí bàbá ń sùtà ṣùgbọ́n àwa la mà pé bàbá rí sùtà àwọn náà sì mà pé kíní ìyíwọ́ padà wọn mọ̀ pé yóò yíwọ́ wọn pé bàbá wà dẹ́ntọ́ fọ́ lójú tí ò lè tí ọ̀dà láàfin àmọ́ wọn ò mọ̀ bẹ́ẹ̀ lọ́fà tó fi jẹ́ títà náà di Yusuf náà tó fi sílẹ̀kùn fún ọmọ ayé sọ̀rọ̀ àtọ̀wọ̀ sẹ́ràn ó yẹ pé mọ́sára kan lẹ́mẹ̀ tó máa bẹ̀rẹ̀ rè pé ta ni wọ́n sẹ́jù gan mẹ́wọ̀n ṣé Yusuf ni wọ́n sẹ́jù ni àbí bàní àmì àbí bàbá wọn ẹ̀yin náà máa dá lóhùn ẹ̀ dáhùn dáadáa ni bàbá wọn ní ẹsẹ̀ ló fi jẹ́ sí pé ńgbà tá ń tọrọ àforíjì síbẹ̀ gan tọba wo sentence méjèèjì yàtọ̀ síra wọn àbí júmùlà nù júmùlà àtàkọ́kọ́ wàyínkúnná wàyínkúnná àti ẹgbà pé àti ẹ̀sàṣìṣe náà àti ẹgbà náà àti ẹgbà pé àṣàṣìṣe náà màmá dọ́dọ̀ ni a wí ìrìnlá confam náà ni confam ni pé kò sí èméjì ń bẹ ìnà kúnnà kàtíyìn ọjọ́ ẹ̀ náà tọrọ àforíjì wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ànábì Yusuf ọ̀rọ̀ rí báyìí ṣùgbọ́n lọ́dọ̀ bàbá wọ́n ní yá àbá náṣà òfin lánàá bàbá náà sì máa gbé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe lágbára pọ̀ ó ní kọ́ọ́lá Tẹ̀kùn náà lọ sí parí báyìí pé aláàlè ń tó ń إذا أنتم جاهلون hmm, hmm, wọ́n ní ibi ìzá tún jẹ́ ìlú náà yẹn wọ́n ló ń hàn mẹ́ pé nígbàtí wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ nígbàtí wọ́n ń sọ̀rọ̀ fún nígbàtí wọ́n bá tánàbí Yusuf ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ lásìkò kí wọ́n dọ́dọ̀ rẹ̀ padà wọ́n ní sáláìmọ̀kan ni wọ́n ń jọ́nà àbí wọ́n ti kúrò ní aláìmọ̀kan dámi lóhùn jẹ́mà nígbà tí wọ́n ń bá ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yìí lọ́wọ́ yìí ìdá ń tún jẹ́ ìlú náà ó ti lọ ìmọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ẹnu pa náà bí Yusuf sọ pé ìdá ń tún jẹ́ ìlú náà nígbà tẹ́ ẹ̀ mọ̀ kan tẹ́ ẹ̀ mọ̀ tún yàtọ̀ sí òsì ṣùgbọ́n ní ìsìn tẹ́ wáyé ní ìsìn ẹ mọ̀ pé ń tẹ́ kò sí kíni kódà nígbà mà ti dé ẹ̀rí nǹkan wọ́n ní fi ìṣàárọ̀ ilà annahum fi wákìtì mọ̀kàtọ́ lásìkò tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìsàrá bákan náà fìhí wọ́n ní ká tó mọ̀ gbogbo ẹni bá ń ṣe kìí tẹ èèyàn kí ló pẹ́ jahil kí ló máa di tí wọ́n ṣe gbogbo wà tí tí wọ́n hun kìí ni kẹ́ni máa ní ló ṣe wọ́n tí fi débi tí wọ́n dé wọ́n ní ẹnìkan wọn ni máa kọ́ ayídà ní ọ́fíìsì ẹnìkan wọn ni máa ṣe hasad lọ́wọ́ lásìkò tí ń ṣe lọ́wọ́ ó sì jò ní gbà náà ó sì jò ní mímọ̀ tó bá ṣe tán mọ̀ lásìkò tí ń ṣe jáhìlù ló kọ́ kí lè rí ẹ̀ sọ tó ń lọ́fà tó jẹ́ gbogbo ẹnikẹ́ni tí a bá ti ròyìn pẹ̀lú àìmọ̀ kan lọ́mọ̀ pé àbúrú tó kọjá àbúrú ní àti ròyìn rẹ̀ wọn ló fi pé ń apá kan sálà fi sọ pé kúlù mọ̀ ní àtọ̀lá gbogbo ẹ̀ bá ti fẹ́ lọ́hùn kí ló pẹ́ ẹ̀ sọ fún alẹ́ kan pé ní a bá ròyìn rẹ pálá ìmọ̀ kan ní ọ́ wọ́n ti bá tiẹ̀ lùmọ̀ bí ti bá tiẹ̀ jẹ́ lásán ẹ̀ẹ́n gbé tiẹ̀ bàjẹ́ ọkàn bàjẹ́ ní ọ bàjẹ́ ó kù díẹ̀ díẹ̀ nù dáadáa fún un wọ́n ní tiẹ̀ ti bà lùmọ̀ ìyẹn ni pé kò sí nǹkan kan mọ́ gbogbo gbèsè ayé ẹ̀ ti kí ni kò ti dojúrú nìyẹn wọ́n ní gbogbo ẹ̀ bá ti ṣe ọlọ́run tó bá ti ṣe ń tọ́ta kun tọ́lọ́ ń fẹ́ tó ti ń Eh, àwọn ayé alukuraani tó kí àyèmọ̀ká fún ọ̀pọ̀ díẹ̀ mbẹ́ sọ́dọ̀ ọ̀nà láfíkà parí ìjókòó sọ́dọ̀ làárọ̀ one thirty eight sí kuraani ọlọ́run bá sọ pé kọ́ ló yá mú sáá. عليك قال إنكم قوم تجهلون قال إنكم قوم تجهلون أنا ممكن في أنت يوفي قوانين جنكان نالو أما إلا بولو قبام أنا مسلمين يا دلة دلة بلوه ṣùgbọ́n lásìkò tí أنا tọrọ pé àná àfẹ́ أنا táwọn máa sìn لنا ìlú Kama lahum aliha. Ọ̀rẹ́ tó bí pọ̀ oó kí láwà àti kí ló kọta ó kọ ló fi ti Kí ẹ máa lọ fún máa ní máa ẹni tí ó di tíra tẹ́lẹ̀ kó yóò náà ara náà wà tíra kankan ọmọ fi ápò ẹ pé ẹ̀yìn. ìwẹ̀sẹ̀ tẹ́lẹ̀ bàbá ní ẹ̀dàkùn ẹbá náà wọ́sẹ̀ díẹ̀ káà náà máa fi ìwẹ̀ sọ fún pé ah, ẹni tí wọ́n ti pé kìí sín gbẹ́rẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá ní àwọn ẹgbẹ́ nìkan ti ń sa ọ́n sábà náà bá dé àwọn yẹ̀mí wò ní ìsìn kankan ó lè wọ́n máa ń gba káàdì wọ́n lè máa pé nígbà tí wọ́n lọ tí wọ́n máa pè wọ́n tàn án náà ní bẹ́ǹtì tẹ́ ń gbé ara wọn ọlọ́run àti máa mú wọn àti ní àmọ́ tu ẹni tó wá sàtẹ́nì kejì àti ẹni tí wọ́n sàtẹ́ wọ́n tàn pàdé mẹ́ ra tó bá ti rí tó bá ti rí pé ọwọ́ ara àwọn èèyàn tí wọ́n á tò tẹ́ ń fún wọn bẹ́ẹ̀ kan ẹ̀kọ́ fún anything tó bá ti yàtọ̀ sí tọ́lọ ń fẹ́ tẹ́lẹ̀ náà dìfẹ́ sallallahu alaihi wa sallam tẹ́lẹ̀ kan bá rí àwọn kan tẹ́ sí súnà wá sọ pé ẹ̀ẹ́sẹ̀ báwà mọ́sáàsì wá ní ìsìn súnà làwọn jẹ́ tí wọ́n bá sálámà tán ní masáàsì bẹ̀yẹn báyìí Allahumma anta salam wọ́n máa hùrà bí la ilaha illallah Muhammadu lọ́bá ní àá ah, ah, masáàsì dákẹ́ pọ̀ ẹ̀ọ́ dákẹ́ pọ̀ náà gbé wá ẹ̀sọ́ pé ànábì ìrísá wọ́n sọjọ́ bí ànábì ìrísá wọ́n ti Christmas wọ́n ti twenty-five ẹjọ́ àánú sí mọ́lìdì bá nàbì sallallahu alayhi wa sallam bí wọ́n ti ń gbé ànábì yísá jésù lárugẹ káwọn náà gbá nàbì lárugẹ ẹ̀sọ̀ fún pé ah, bẹ́ẹ̀ni bó ti lọ náà máa lù lọ gbogbo tó bá ti takùtọ̀ lọ́hùn táwọn èèyàn ti ń ṣe máa mà pé n tó gbi náà ní kọ́wọ́mọ́nù sẹ́jà ààrẹ mọ́ta lọ́pàá alẹ́kọ̀ọ́ ilé wọn àrí sọ̀rọ̀tù wọ̀sẹ̀láàmù sọ́rọ̀tù Hud àyà 29 wọ́n tún ṣe bẹ́ẹ̀ náà wọ́n ni ya kọ́wọ́n yóò kọ́ mọ́lẹ̀ ìnìmá ìnà àjíríyà àwọn tẹ́ ń ṣe sì náà nítẹ̀sẹ̀ àti bídíà àtẹ́bọ gbogbo wọn ni jáàyè lónà àdáwà máa fi lòyìn lófin mòye wọn àwọn tó jẹ́ pé ọkùnrin àtọkùnrin ní fẹ́ra wọn obìnrin àtobìnrin tí ń fẹ́ra wọn ó kọjá jẹ́ náà ní jáàyè ló jẹ́ sọ fún wa pé tí wọ́n bá tọ̀ ní jáàyè lù ó kọjá ọ̀dà ní ọgbẹ́ ọ gbogbo rẹ̀ ìyá náà ti parí jọ lára báwọn lọ́wọ́ Namli 55 suratul Namli 55 anábì lóòtù náà tún lọ fún àyínà kúmúlátà tó nà rí jáàlù ló kọ yín sọ́tùlà kọ́ fàáyà 23 ọlọ́run bá sọ pé kọ́ọ́lá wọ́n bá ní àwọn ọkùnrin ọmọ ọmọ Suratul An'am one 111 Suratul An'am àyà 111 ọ sọ pé wàlá ó nàzàrínà ilẹ̀ ìṣàkàwà kàlìlámà ọmọ ìmọ̀ وحجرنا عليهم قبلا ما كانوا ليؤمنوا ليؤمنوا إلا tòní òun náà ni àyàtọ̀ àti pé ìkọ́lá yára ní tó máa wà nínú ìlú àwọn àìyí so ń gbà tí anábi Yusuf wá sọ̀rọ̀ yìí fún wọn tán àwà máa wo kí ní kí á fi kí ní á fi dá wọn lóhùn sáwọn náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àbí wọ́n ta púpọ̀ nílé palẹ̀ pé àwọn ọ̀gbá o àwọn ọ̀gbá o àǹdẹ́ nígbà tí wọ́n fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ọ̀nà wo nígbà pìrìsẹ́ǹtì ara wọn tí wọ́n kọ́kọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ gan àbí wọ́n gbọ́n pọ̀ àbí bòmí ní àyà tí a bá jó lóye tí a bá ní sí wọ́n lọ jalè síbẹ̀ bó ń lọ jalè tí ó lè sọ pé ibi ń pa mí ni lọ́mọ̀ pé ọ jalè náà ni o ṣùgbọ́n kò tètè sọ kọ̀jẹ̀wọ́ pé o lè ní ṣùgbọ́n ọya gbọ́ ní ibi ń pa mí ni ìyẹn pé kí n ti kó ti mọ̀ pé mọ́wùlẹ̀ nà mí nìyẹn má bá mi wí ebi lọ́pàá méjì méjì kí ni a máa wo bó wọn sí ah, ah, ah, gbogbo ọmọ sáà bí àkóbò bí ààrẹ sọ̀rọ̀ ẹ̀yàn fi ń fìyàn ní àdá asibáàbù àwọn náà wọ́ bẹ̀ ẹ̀yàn fi hàn ní síbùtù nǹkan láyìn wọ́n ní bí ẹni tá ọmọ táàbí yànrà ni wọ́n ní làkàyè pọ̀ bí wọ́n ṣe bí ànábì Yusuf ti gbé wá ààrẹ sọ̀rọ̀ àtùwọ̀sálàm àwọn náà bí wọ́n ti Ìgbẹ́jọ́ tó ìdúwà náà. Àwọn ìyàmù náà. Àwọn ìyà ìfìmọ̀. Ó ti yọ púpọ̀ láti. Gbogbo wa. Gbogbo wa. Yeah. pé tàbá ti ṣe báwọn a máa lọ lé ó ti ṣe parí náà nù àwọn ọmọ múra ìsinú nǹkan kan ló tún wá lọ́dáwà dúró díẹ̀ tó sì jẹ́ nǹkan tó dára àwọn náà ni ẹwà Islam tí wọ́n bá pè nǹkan ní ẹwà Islam òun náà ni nǹkan tó lọ́mú ti sínú ẹ̀sìn Islam tí ọ̀dẹ̀ sí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn mìíràn nínú ẹ̀ òun náà ni wípé ọ̀pọ̀ nínú ẹ̀rin wípé ìrọ̀rùn lẹ̀sìn Islam ìrọ̀rùn ìrọ̀rùn náà ní Islam bàbá ní kábíra wa léèrè pé ń bọ́lọ́ lọ́nà ti dá wa a rí omi náà bàbá wa Adam bọ́lọ́ lọ́nà ti dá wọn ìpẹ́ ní ọlákin ti máa bí àwọn sísà wa léèrè bítọ́lọ́nà ti dá méjì náà nínú ọkọ́ jẹ́ omi tàbí kọ́ jẹ́ èèpẹ̀ ìpìlẹ̀ wa àkọ́kọ́ èrùpẹ̀ ni ìpìlẹ̀ wa èyí tá ń ṣe lọ́wọ́ tọ́jẹ́ pàwọ̀ èèyàn tààyẹ̀tọ̀ sí ànábì Adam omi ti wà ẹ wá wo Islam tí wọ́n bá ní ẹ̀sìn wo lẹ̀sìn olómi jùlọ àwọn àwọn oníyàn lómi jù ṣé mùsùlùmí àbí kírísítẹ́nì àbí mùsùlùmí ní lómi jù ọmọ yóò mú tó bìtàrà lójúmọ́ tó bá lu jẹ́nàbà sáwọn tẹ̀ máa wẹ̀ tíṣù ní ìnù kúrò <laughs> ọlọ́wẹ̀ awala tún mú mi jù kí ló fà á torí pé ibẹ̀ náà lọ́lọ́n ti kíni ló ti dá wa tó bá gbọ́mọ kékeré síta tó bá gbómi síbẹ̀ yóò wo mi náà àbí yóò fi ṣeré ní ìgbọ́ torí pé omi la omi la ọkàn ọmọ ènìyàn gbọ́dọ̀ fà mú mi ẹ̀sìn islam wá ṣe wá mú mi láti máa ṣàlùwàlá ká tó a máa wẹ̀ tó táàbà wá ró mi ń bò là padà sí jama èèpẹ̀ ni ìpìlẹ̀ wa ẹlẹ́ẹ̀kejì nìyẹn àríṣọ́ra sàlám ṣé ọlọ́run fi dá èèpẹ̀ àwa náà tún ẹ lọ gba àwọn ẹlẹ́sìn ní kí ni wọ́n ń fi wọ́n fi ń kọ́lé lásán wọ́n ni àwa fi ń rí áfíìpẹ̀sì tẹ̀tẹ̀ yà mú bọ́mọ kékeré síta kọ́ wá bu ìpẹ̀ síbẹ̀ kí típà ọ̀já pé ìpẹ̀ síwájú lé yín tẹwàá lọ́mọ wẹ̀rẹ̀ ńlé tẹwàá gbé báàfù omi kàtẹ́gbẹ́ ìwọ́dá wo owó ìdìbò ṣe rí o ọwọ́ ní ẹ̀yà ọmọ kékeré ẹ bọ́ta ẹ máa ṣeré ẹ má dèbí omi yẹn o ẹ má dèbí ìpẹ̀ tó bá ti lọ tán báyìí mú wọ́n padà sí ibi ètò àti omi ni ṣùgbọ́n jáwá bẹ́rẹ̀ ìpé owó ni wọ́n kọ́kọ́ lọ ọbẹ̀ náà omi ni kí ló fà á torí pé ìpìlẹ̀ tó súnmọ́ wọn nìyẹn tí ọ̀bà wá sómi ńlẹ̀ mọ́ wọ́n á máa lọ síbi èpẹ̀ ìpìlẹ̀ tó jìnà nìyẹn Islam ẹwà pọ̀ ń bẹ púpọ̀ nínú àwọn ẹwà rẹ̀ bí yàn bá fẹ́ sú lásán yóò jáde kó màdásí ẹ̀ bá lọ síbi ẹlẹ́sìn mi à ẹ̀yà pẹ̀lẹ́sà rẹ̀ ń lò ń bẹ́ o <laughs> ọmọ túlẹ̀ lọ ni o àbọ̀ gbogbo ẹ̀ tí mi pé mo fẹ́ ṣe àrùn yóò ara tú àbíkọ́ pamọ́ra lọ́wọ́ ìṣe pé yóò ṣe ara tẹ ẹ̀yà pẹ̀lẹ́sà sílẹ̀ tí olórí ìjọba ti rí pé kìnní ti ń rùn díẹ̀ díẹ̀ mi ọyọ̀ ẹ̀sìn sí kìnní Islam ẹ̀sìn mi mọ́ ni wáì òun náà lọ́sọ̀tọ̀ dáa jù ní ẹ̀sìn Islam tá a bá tún kú náà tán òun náà láti ṣe kí ni láti ń sin wá ó ń júwe wípé funfun funfun náà ni funfun funfun ni ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa jùlọ ni so àwa bá àwọn sísà wa àti wọn kú oríire sísà mi ni wọn nínú hmm, Islam ni wọn bí wọn sí mi ò tó máa sọ pé wọn bí wọn torí pé mi ò tí ì dáyọ rárá pàápàá àti wọn fi bí wọn ṣùgbọ́n kó lè bàyè wa ṣùgbọ́n kọ̀ǹdíṣà kan ọjọ́ kí wọ́n kú mẹ́ wọ́n wá padà ẹ̀bọ́lọ́n tó bí ah, wọ́n wá ní ah, wọ́n wá padà èmi sì mọ̀ pé gbọ́mi o pípadà tí wọ́n padà yẹn kìí sáwọn wọ̀lá ìkìí sẹ́yìn rántí mi o ọlọ́run ni o ọlọ́run ló ní kẹ́ ẹsẹ́ kú tẹ́ bá ti kú láyé ọlọ́run ọparí náà bá sì kù sórí nǹkan mẹ́tí ìṣe Islam ẹ̀sọ fún pé bá ní iná lọ́lọ́ tààrà wọ́n ní iná ní ọmọ àlọ́dọ̀ọ̀rọ̀ èmi kọ́ o mọ̀sọ̀bẹ́ o ọlọ́run lọ́sọ̀bẹ́ o innahu man yushrik billah níbo ní ọlọ àásìkò náà wọ́n lára kú àà níbi tá lọ sọ́pùtẹ̀ lọ́rùn ọ̀fẹ́ àkù náà ṣùgbọ́n kí ló kúlé lórí sí ìyàmọ́yà ni ẹ ń bá kú lórí kúfúrù ọlọ́nù yàyàn àwa dúpẹ́ fọlọ́run kìí sẹ́yìn náà o ọlọ́run ló ti bẹ́ẹ̀ o àǹtí mi ẹ á special fọlọ́run ẹ wá maintain àwa àjọ ṣe àjọ máa ṣe ẹ̀yin àfáàní ẹran mi lọ́wọ́ táàfi jọ máa ṣiṣẹ́ wọn tí ó fi rọ̀ wọ́n lọ́rùn torí pé tí àwọn bá fẹ́ ṣerú nǹkan báyìí àwọn jámọ́jámọ́ ọ̀pọ̀ tí wọ́n máa tún máa fi fóònù dà wọ́n láàmú kiri àwọn oríṣiríṣi ẹ̀tàn ni wọ́n máa wá àwọn bàbá wa orí ìsìláàmù ni wọ́n kú lé lórí bàbá tó bí wọn àwọn ìyá wa orí ìsìláàmù náà ni wọ́n tán lé lórí ìyá onínú rí Allahu Akbar tínú ẹ̀ mọ́ àwọn ni a tọ́jú màmá tèmi máa wo nǹkan báwọn àwọn ni a tọ́jú màmá mi máa sọ fún mi pé kìí tàǹtí àwọn mọ́ ìyá àwọn ni ìyá wọn ń táwọn ń jẹ àwọn ni a fi lé àwọn lẹ́nu wọ́n sì rí àwọn wọ́n mú àwọn ìyá náà inú ẹ̀sìn ni a tà sí Allahu Akbar ọlọ́run wà pẹ́yìn náà tàn sínú ẹ̀sìn ọwá nínú ẹ̀sìn náà lẹ́yìn ó máa lò parí ayé lẹ́wà àti ìparí ayé àwọn agan náà ti ń gun àti lọ sí parí lọ àbí nínú gbogbo ẹ̀ náà ní àbí èmi ìlú bá ń sọ báwọn bó wá lẹ́yìn ìgbà tí pé ọdún márùn-ún láyé pé nígbà ní òun kìí ti báwọn àǹtí tó ti fẹ́ di ìyá ni ò <laughs> náà làwọn tó ìparí ayé lẹ́wà tọ́lọ́wọ́ wá tarí yín pé kẹ́ wá fẹ́ parí ẹ̀ síbi tọ́jà orí rẹ̀ lọ́jọ́ fún yín bẹ́ẹ̀ ṣe wá mìntín ẹ̀ fẹ́ máa ní ìdí kínú òun náà ni ẹ gbọ́dọ̀ gba èṣù láyé ustaz wa awal wọ́n ti ṣe wáàsí fún wọn lábẹ́nú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti ṣe ṣàhádà ẹwà àtúnjẹ́ fún tuntun sí káwà náà lè bá ìjẹ̀lẹ́rì fọ́njọ́ gbé dẹ̀lẹ̀kì á mọ̀ pé àǹtí mi ti di padà àti ìlú bẹ́ẹ̀ àìlọ́pẹ́ ìlọ́pẹ́ sọ bá ń gbéṣẹ́ rẹ̀ mo fẹ́ kẹ́ tún aláwa kẹ́ tún gbólóhùn tó dáa jùlọ tó jẹ́ sí pé gbólóhùn yẹn gbogbo èṣù ló lè bá jà tàn yányán àti èṣù ènìyàn àti èṣù àlejànú a ó fi agbára ẹ̀sìn Islam hàn yín agbára Islam á fi hàn yín àǹtí mi á fi agbára ìsìn Islam hàn yìí gbólóhùn tẹ́ fẹ́ wí yìí ní tíyàn fi bájà pọ̀ tíyàn fi yanjú nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá kú ń bẹ́ lọ sínú ẹ̀sìn ní wàláhì kò mọ ẹ̀sìn Islam lọ́fà ó fi góòdì sílẹ̀ ó wá bọ́ sínú pàǹdà náà gbólóhùn tẹ́ wílẹ̀ kan ni mo fẹ́ ká tuntun wí sí kan ara túmẹ̀ ní sókè fún yìí ọya ẹ̀sọ́ pé aṣíhádù an la ilaha illallah wa aṣíhádù anna muhammadan rasulullah Allahu akbar. Ẹni pọ́ dùn lẹ́nu wọn. Akínkanjú láti mi, jẹ́ bá sọ̀rọ̀, ẹ bá mú ọ̀rọ̀ báyìí, ẹ máa gbádùn ọ̀rọ̀ lọ́yìn. Ìtumọ̀ ń tẹ́ wí ní tó kí torí àkókò ọ̀run tàbẹ́ kí. òun náà ni pé ẹ jẹ́rìí ẹlẹ́ ẹ jẹ́rìí ẹ máa sì ń pé ẹlẹ́ ẹ̀yàn ẹ jẹ́rìí èèyàn mọ nǹkan kí èèyàn tó jẹ́rìí ẹni mo ti báyìí pe ìtàná ti kú o ijeta ti lọ ìjẹrin ti lọ à tòní ló dé ìtumẹ̀ mo ti jáde kú nú kankan báyìí wọ́n wá bọ́ sínú àṣádù nìyẹn Allah ilaha illallah mi ò ní pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́mọ́. Allah ilaha illallah. Èyí tẹ́ ẹ̀mọ́ ìdẹ́ ìjọba fẹ̀sẹ̀ kọ Jesus ẹ̀bọ̀dọ̀ ìlú ẹ̀mọ́. Lórúkọ Jésù kò sí ní jẹ́bà mọ́. e fi lórúkọ lórúkọ ọlọ́run yẹn fi lórúkọ ọlọ́run ah, ẹgbọ́dọ̀ so nǹkan kan mára tí ẹgbẹ́ àrùn àfikíní àríkíní gbogbo ẹ̀yẹ̀gbọ́dọ̀ tí ẹ bá ní kí ọmọ sí nǹkan ẹni tó ní sí nǹkan tí Islam àbí tí ànábì sọ́bà fún wa sallallahu alaihi wasallam láyé fún yín ní ọlọ́run ti ẹ̀ka àfin láwọn ìwé tẹ́ẹ̀tì máa sàdúà bẹ́ẹ̀ ti máa kírun ashhadu an la ilaha illallah tẹ̀wínù wa ashhadu anna muhammadan rasulullah ìtumọ̀ ẹ̀ náà ni wípé ẹ́bọ̀sọ́ ànẹ́sílẹ̀ nípa nẹ́bí wa sọ́rọ̀lọ́sọ́ kò sí kìrìsìtẹ́nì bá ń sojú ayé ló bí bá ń se kíni kọgbá o àwọn mùsùlùmí ìsàmì láàrin aláàrin jókòó àbí ìsà láàrin ní kàáì ìsàmì láàrin wa àbí òsì ìsàmì àbúwé ìsàmì ọmọ ìsàmì ibùnà ìsàmì ìsà láàrin yìí isa jésù níjẹ́ ti rìn káàkiri inú ṣọ́ọ̀ṣì ẹ káàkiri níbo lẹ́tẹ̀lẹ́ nìkan tọ́sọ mẹ́rin ní Muhammad rí tọ́sọ ní Ahmad rí ẹ̀ lè túbọ̀ àǹtí Muhammad ọmọ ọ̀sán àwa sì ní mara sí wá kún fún Ìsá ilé ẹ̀kọ́ wá kún fún Ìsá àwa fẹ́ràn ànábì Ìsá ibi tẹ́ ẹ wọ ní fún ní pé ibi tẹ́ ẹ wọ lọ ní ìsìn ni pé kìí ṣe pé ẹkọ ti jésù àríṣọ́lá tó wọ́n ẹ̀ bá ní ọba gba ti jésù nínú gbèsè ayé pé àá ọ̀n bẹ́ẹ̀ nínú gbèsè ayé mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ká bá bú jésù ní ìsìn èmi ọ̀bọ̀rọ̀ alẹ́ máa bá jà ní kò ní dáa fún ọ láyé òun bú ànábì ọlọ́run ọkì pásítọ̀ wo ló lè jà tẹ́ bá ń bú ànábì àbó nǹkan ní ọ̀kọ́ máa bú ànábì Muhammad sọ́ra àṣà tòtúrì di eléyìí ibi tọ́lọ́ ń darí yín padà sí inú ọ̀sán ni ó ẹ bọ́lọ̀ kú ní ọ̀sọ̀ kí a tún bọ́ sínú tí ìsọ̀sọ̀ padà máa wò wọ́n á sì hàdù anna muhammadan rasul nǹkan ìwínú ní sókè àwọn a máa dìfẹ́lọ̀pù ọ̀rọ̀ yẹn padà fún láwọn àfá àti gbogbo àwọn ìgbésẹ̀ tààtù máa gbé lẹ́yìn tòní mọ́bẹ̀lọ́hún ọba aláàánú jùlọ ọba tó fi tó mú kù ní òkùnkùn tó wá sọ ní sínú mọ́lẹ̀ báyìí ọlọ́mọlẹ̀ yín kò ń bẹ̀rẹ̀ ilá gbogbo wa náà ọlọ́mọlẹ̀ kò ń bẹ̀ Rabbana la tuzigh qulubana Rabbana lọ́dọ̀